حقا واتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز قولا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọ̀pẹ́ni fún ọlọ́ọ̀bá kí ọlọ́kùn gba ọ̀pẹ́ni nìkan wá kí ọlọ́kùn ṣàánú wa orí tí ọlọ́run ti ṣe fún ẹnìkan wá ọlọ́mọdé ìbàdàn láíláí àwọn ilé tí a tún tọrọ ní ọ̀dọ́ ọlọ́ọ̀bá lórí kọ́nà ọba tó lọ́sẹ̀ ti ṣe ìrọ̀rùn fún ẹnìkan wá ní ìtẹ̀síwájú ṣálùkọ́ wa eléyìí tí a fi ń sọ̀rọ̀ àlàyé nínú síra wa tí a mọ̀ sí àdúrósù mọ̀hímà ní àmàtì ọ̀nà àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì fún gbogbo ọmọlẹ́yìn àlọ́dúnwà Muhammad sallallahu alayhi wa sallam ibi tí a ti bá ọ̀rẹ́ òun náà ni ma yata'allaqu bil janaza òun tó ní ṣe pẹ̀lú ìsìnkú àti báwo la ṣe ń tọ́jú òkú mùsùlùmí báwo la ṣe ń pín àwọn ilé tí a ti sọ síwájú òun náà ni tẹ̀lé hídùn lẹ́yìn àwọn báwo la ṣe ń pèsè òkú kalẹ̀ ẹ tí ó bá ti kú báwo la ṣe fẹ́ ṣe àmójútó bá a ti sọ fún wa eléyìí tó di àkọ́kọ́ nípa àlùmọ̀ táwọn ẹ̀fí ikú ti dé wá bá ẹ̀tọ́ ọ̀ka kú kí làwọn kan tí a gbọ́dọ̀ ṣe fún ẹni bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ lórí wípé ṣẹ̀dẹ̀kẹ́ ló bu bìlá ìlànà kápẹ́ láìlẹ̀ ìlànà ìlẹ́nu pẹ̀lú kí a sọ wípé kóòlì láìlẹ̀ ìlànà sọ pé láìlẹ̀ ìlànà láti ṣe òkú ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ọlọ́run bá ní kí ọlá tí ó bá ti mú ẹni yìí lọ tí a rí wípé ẹ̀mí ti jáde lára ẹ̀ tí a bá rí wípé ó lajú sílẹ̀ láti yòókù láti rí wípé a pa ojú ẹ̀yìn dé bákan náà ni wípé láti pa àgọ́ ẹ̀ papọ̀ ká dí ẹnu ẹ̀ bákan náà ni tí a ti sọ fún wa tẹ̀síìlì àlùmọ́yì ìsìlẹ̀ muslim báwo la ṣe ń wọ òkú mùsùlùmí wàsífàtò hostel lẹ́yìn àti bóun ni àṣewẹ̀ àti ṣe àlàyé ilé ìfún wa bákan náà ní ọ̀sẹ̀ tó kọjá àtúnṣọ̀rọ̀ nípa ẹ̀sìnù lẹ́yìn irú aṣọ wo la fi ń fi òkú àti báwo la ṣe ń wé òkú tó jẹ́ òkú mùsùlùmí iye aṣọ wo ló yẹ fi àfi gbogbo ilé náà ni àṣàlàyé fún wa ilé tí àwa fẹ́ fi bẹ̀rẹ̀ lẹ́yìn òun náà ni sífàtúnṣọ̀lá ti àlẹ́ lẹ́yìn nínú kíra òun náà ni ìròyìn nípa bá ṣe ń kírun sí òkú lára òkú tó jẹ́ òkú mùsùlùmí eléyìí náà sì ni tí ó gbọ́dọ̀ wà ní orí ẹ̀mí wa wípé òkú tí a fẹ́ kírun sí lára ayé àkóńdà mùsùlùmí kí òkú yìí jẹ́ mùsùlùmí náà eléyìí tí a wá fẹ́ wò ṣáájú kí a tó lọ síbi àwọn kan sí àṣehàn abdulaziz ibn abdullah ibn baz tí wọ́n sọ nínú síra wọn yìí ṣáájú kí a tó wo àwọn kan yìí àwọn kan tó jẹ́ ọ̀rọ̀ ìsíwájú àkọ́kọ́ ṣọ́kùnmù sọ̀láfì janaza kí ni ìdájọ́ tó wà fún à ń kí ìrọ̀ sí òkú lára ẹ̀rí fáwọn òkìfàyà ó jẹ́ ọ̀rọ̀ nǹkan tó jẹ́ ti gbogbogbò tí àwọn kan bá ti ṣe ó ti jẹ́ ṣíṣe náà nìyẹn a ti fi mú ẹ̀ṣẹ̀ kúrò fún gbogbo àwọn mùsùlùmí tí wọ́n kù torí pé tí a bá rí òkú mùsùlùmí tó kú tí a bá rí ẹni tó ṣe jàǹdà fún tí ò sì jẹ́ wípé alébì tó jẹ́ tó fa sábàbí tí a fi ṣe gbogbo àwa tá a bá jẹ́ mùsùlùmí ní agbègbè yẹn gbogbo wa pátápátá ni ẹlẹ́ṣẹ̀ ó yà wọ́n gbogbo wa pátápátá ni ẹlẹ́ṣẹ̀ ọmọ ọba àdúkì ọlá ó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wá bẹ̀. látara ọ̀rọ̀ tó wá láti ọ̀dọ̀ àdẹ́gbùwà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní arákùnrin kan nínú àwọn ọmọlẹ́yìn àdọ́bí sallallahu alayhi wa sallam nínú àwọn sàhábà rẹ̀ tó kú yọ̀nà Khaybar ní ọjọ́ Khaybar fàdákàrù dáríkà li Rasulillahi sallallahu alayhi wa sallam wọ́n wá sọ fún àdọ́bí sallallahu alayhi wa sallam nípa tó kù yìí ànábì bá lè sọ́nù àìlà sọ̀rọ̀ kéde kù ó ní ẹ kírun sí òkú yìí lára ànábì sọ̀rọ̀ máa ní ọ̀sẹ̀ náà kò bá wọn kírun sí lára ló sọ yẹn. pàtàkì ìyá wọn kò yóò hù náà ti lè dání ojú àwọn èèyàn bá yí padà pé nígbà tá a gbókè wa wá ànábì sọ̀rọ̀ máa ní ọ̀sẹ̀ náà ànábì ò máa sí lára ànábì sọ̀rọ̀ máa wà ní ó wá sọ fún wọn wípé iná sọ̀rọ̀ kí ẹ rí ojú ọ̀nà ọlọ́run ọba tí ẹ wà yìí ẹ tó jẹ́ èèyàn yín tó kù yìí ó ti dẹ́ṣẹ̀ ó ti ṣe ojú òdà lójú ọ̀nà ọlọ́run ọba fa fatashina mata'ahu fawajadna kharuzan min khurazi yahud la yusawi dirhamayn wọ́n ní bàtà wá tú ẹrù ẹ̀ tó tọ́ abábà kankan nínú àwọn nǹkan tó jẹ́ nǹkan ìní ẹlòmíì tó jẹ́ yẹ̀wù bí tẹ̀lé ìdọ́gbọ́n mu sínú látara àbàjẹ́ tó ṣe ìgbàdàn mi sọ̀rọ̀ àyẹ̀wò sẹ́lá mi ò ṣe kírun sí ẹni lára èyí sábà mi ò fi kírun sí lára a lè yọ jáde ńbẹ̀ wípé ká kírun sí òkú lára kò kì í ṣe ọ̀rọ̀ yan gbogbo ojúlówó tó jẹ́ pé gbogbo wa gbọ́dọ̀ ṣe tábà rí àwọn ọ̀nà kan tí wọ́n ṣe ó ti dípò àwọn tí wọ́n ṣe náà nìyẹn. àkọ́kọ́ ni wípé àwọn kan wá wà tó jẹ́ wípé ká kírun sí wọn lára yìí kò kì í ṣe ọ̀rọ̀ yan gẹ́gẹ́ bá ti ṣe sọ wípé ọ̀ràn yàn kákìrò sí òkú lára àwọn òkú wo sì ni òkú mùsùlùmí ní àpapọ̀ ọ̀ràn yàn tá wá sọ yìí bí àwọn ọmọ bá ti ṣe wọ́n ti ń ṣojú àwa tó kù ti àṣẹ ilẹ̀ àwọn kan wá wà kákìrò sí wọn lára kò kì í ṣe ọ̀ràn yàn àkọ́kọ́ nínú wọn àkéṣì lẹ́yìn ìlànà yẹ́dúnlọ́kù ọmọdé tí ò sí ìgbàgbà tí ò sí ìbàlágà tó bá kú kò kì í ṣe ọ̀ràn yàn ní kákìrò sí lára ṣùgbọ́n ìgbàláyè wà pé ká kí o sí lára ọmọ kékeré tí ó bá kú tí ò sí ìgbàlágà kò ń ṣe ọ̀rọ̀ rẹ̀ ká kí o sí lára wọ́n ní torí pé àlọ́lùwà Muhammad sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ ìyàwó Aisha ọ̀bì àlàáyíhá ojú yìí wá fàlọ́bì òkè òsì ọmọ rẹ̀ tó jáde láyé tí wọ́n pè ní Ibrahim ọlọ́kùnbá òkè òsì lára gẹ́gẹ́ bí làwọn Aisha ti sọ wípé má dàbí Ibrahim ابن النبي صلى الله عليه وسلم وهو ابن ثمانية عشر شهرا ó ní ọmọ yìí kú ó sì di ọmọ eighteen months nígbà tó kú ọdún kan àti àbọ̀ ànábì sallallahu alaihi wasallam falam yusalli alaihi rasulullah sallallahu alaihi wasallam ó dà lórí òkè òsì lára àìké òsì lára ìkó sọ fún wa pé kò kì í ṣe ọ̀rọ̀ yẹn torí ànábì òkè òsì lára ẹlòmíì ló sì ké òsì lára ó kiri rẹ pé kò kì í ṣe ọ̀rọ̀ yẹn ká tó òsì ọmọdé ní ara ẹlẹ́ẹ̀kejì ní àwọn tí oṣù ọmọ yorùbá kí mo sí lára àṣẹ̀hí ẹni tó bá kú ìmárọ̀kà wọ́n ń jagun ẹ̀sìn lọ́wọ́ nínú ẹni báyìí kú sójú ogun kò ń ṣe ọ̀rọ̀ yorùbá kí mo sí lára a ti sọ fún wa ní ọ̀sẹ̀ tí ó ti lọ sẹ́yìn nípa pé àwọn ẹbí ààrí pé mo sí wọn lára kò kí ń ṣe ọ̀rọ̀ yorùbá ṣùgbọ́n a rí ẹ̀rí mi náà tó ní torí wípé kí ni ànábìwá muhammad sallallahu alayhi wa sallam lábì sọ́jà àyà ṣùhàdá yìí kò ní wà bẹ́ẹ̀ nìyí àwọn tí wọ́n kú sí ojú ogun ogun nínú àwọn mùsùlùmí pé ànábì sallallahu alayhi wa sallam kò kí lọ sí wọn lára wọ́n wá ní gbogbo ilé ìta fi sọ yìí kọ́ kò túmọ̀ sí wípé ààrẹ kí lọ sí wọn lára wọ́n ní aṣẹ́ ní òfin nínú òfin ló wà àwọn èèyàn tí ó ń bọ̀ nípa ààrẹ kí lọ sí wọn lára gẹ́gẹ́ bá ti sọ pé kò ń ṣe ọ̀rọ̀ yẹn nínú wọn náà ni ọmọ kékeré àti ti sọ fún wa eléyìí kó sínú sáàtọ̀ òun náà ni ọmọ tó jẹ́ wípé wọ́n bí ní premature irú ọmọ bẹ́ẹ̀ náà ta sọ fún wa wípé tí ó bá jẹ́ wípé ọmọ yìí ti pé ọmọ oṣù mẹ́rin ta mọ̀ pé tọ́wọ́ bá ti pé ọmọ oṣù mẹ́rin gẹ́gẹ́ bí Islam ṣe fi yé wa tó wọ́n ti fẹ́ ní sí lára ọmọ ìfìdí èèyàn irú ọmọ bẹ́ẹ̀ kọ́ a lè o sí ní ara gẹ́gẹ́ bá ti ṣe ṣe àlàyé bákan náà èyí jẹ́ mi tí ó ṣe pàtàkì àṣẹbí ẹni tó kú sójú ọ̀nà náà ọba a lè kí òun kò èrò sóun náà lára ṣùgbọ́n kò sì ń ṣe ọ̀rọ̀ rẹ̀ dáàbà ti sí lára kò sí láì sí bẹ́ẹ̀ torí kí alọ́lùwà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní ní ọjọ́ ogún tí ò kírun sáwọn èèyàn lára rẹ̀ alọ́bì tún pàṣẹ náà ìṣàmùgbàtì ó pàṣẹ pé kí wọ́n mú Hamza wá nígbà tí wọ́n mú Hamza wá tó mọ ìsọ̀lì fàkàbàrọ̀ títà àtẹ̀sìdìrọ̀ ó sì ṣe tẹ̀sìdìrù èyí fẹ́ pé tó gbajúmọ̀ nínú tẹ̀sìdìrù táwọn máa ń ṣe bí òun náà ní ká ṣe tẹ̀sìdìrù mẹ́rin àná ti ṣe tẹ̀sìdìrù mẹ́sàn-án ló fi jẹ́ wípé tá a bá ń kírun sókù lára tẹ̀sìdìrù eléyìí ló kéré jù tá a máa ṣe òun ní mẹ́rin ó wá pọ̀ jù òun náà ní mẹ́sàn-án Allahu akbar alákọ̀ọ́kọ́ àwọn ìpìlẹ̀ káwí àwọn ẹlẹ́kejì ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin ìyẹn ni tó gbajúmọ̀ ìyẹn àti lè wí lórí ẹlẹ́ẹ̀kẹsàn gẹ́gẹ́ bí alẹ́ ṣe ṣe fún ẹni yìí. lẹ́yìn náà fún ma ó fi àmì kọ́tílá yẹ̀sùn fún wa ìsọ̀lẹ̀ àlẹ́yìn wà àlẹ́yìn máàrò bẹ́ẹ̀ náà ni wọ́n mú àwọn òkú wọ́n kọ́ àwọn òkú mi náà wá sí ànábì sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam ti kírun sí wọn lára nínú àwọn ọ̀nà jẹ́ wípé a ẹni tó bá jẹ́ wípé ó ṣẹ̀ sí òfin ọlọ́wọ́n wa ó dá ọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ tí èèyàn ń dá tí wọ́n fi máa ń ṣe hájú tí wọ́n fi máa ń ṣe ìdájọ́ fún èèyàn bóyá ìdájọ́ kú bóyá tí wọ́n ní kọ́ńtù ní ẹgbàá hundred ní lábàlá tó ṣe ṣùnà ọkùnrin àbóbìnrin tó rọ̀ sí ìgbéyàwó nígbà tí wọ́n wá lù wọ́n lọ́wọ́ ẹ̀mí wọn wá bọ́ abẹ́ tó fi ẹ̀jẹ̀ pé ikú ni èrè ẹ̀ṣẹ̀ títí ẹ̀ tó ṣe látara pé bóyá tó pààyàn àbí ẹni tó jẹ́ wípé ó ń gbógun sí ìlú wọ́n wá dájọ́ kúkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn ẹni báyìí tí wọ́n bá dájọ́ kúkú wọn tí wọ́n wá pa wọ́n irú àwọn ẹni báyìí adẹ́gbẹ́jẹ́ pé kò bí ẹ̀kí kírun wọ́n ti wá àsìkò títí náà ó yẹ kòrò wọn lọ́rùn ni nínú ìdájọ́ Islam nínú ìlú Islam ṣáàtú náà ni irú ẹni bẹ́ẹ̀ wọ́n á gba ìlú ẹ̀yìn torí pé kò wúlò lórí ilẹ̀ ó kàn jẹ́ mùsùlùmí lórí àwọn kò sí láì ṣe bẹ́ẹ̀ nínú tí a lè ṣe o tí wọ́n kọ̀ fẹ́ fún wa òun náà ni wípé ẹni tó bá jẹ́ ẹni tó jẹ́ àfa ẹ̀sìn àbí ìmáàmù àbáṣáájú ó lè má dà sí láti lè má jẹ́ ìkìlọ̀ fáwọn ẹlòmíì ẹni tí òfin kí o ti fàbẹ̀rẹ̀ tó wá kú irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n wá ṣe ìdájọ́ fún lórí bẹ́ẹ̀ tá a bá rí àwọn tí wọ́n jẹ́ àfa ẹ̀sìn wọ́n lè má ṣe òfin lára kí wọ́n jẹ́ kí àwọn ẹbí ẹ̀ àbáwọn èèyàn tí òfin kí o débi bíi tiẹ̀ kí wọ́n kí wọ́n fi lára ilé jẹnu sí agbẹ́dọ̀gbọ́ yìí nínú àwọn arábìnrin kan ní ayé àlejò Muhammad sallallahu alaihi wa sallam arábìnrin wa láti ẹbí bọ́tán pé ju haila ata nabiya sallallahu alaihi wa sallam ó wá bá nabi sallallahu alaihi wa sallam wà yíyá habla mi nàìjíríà arábìnrin ti ti lóyún sínú oyún sí wọ́n ti lórí ó ní yá nabi Allah asọ́tù hajjá ó lè ríṣẹ́ ọlọ́ọ̀la mo ti kó sí ọ̀rùn mo ti dáhùn báyìí fa àkíwòwò àlẹ́yà ó ní àná ilé ànábì wá bófin ọ̀nà ọba ṣe ní orí ìlú ẹwà lábẹ́rẹ́ nígbà tó ṣe ìfẹsẹ̀ tó mọ̀ olóògbé rẹ̀ wá bá lọ́sọ̀ sọ̀rọ̀ àdìọ̀sẹ́lá látara ìpayọ náà bá ti bẹ̀ lórí ẹ̀mí ẹ̀ fàdá yóò wà ní kí àhà fi àwọn ará ilé ó ní ah, ẹ máa lọ ṣe dáadáa bá sí tó bá ti wá wá wípé bí ìyẹn bá ti ṣe sí ìgbà wọ́n fẹ́ kó tún bá nìkan ṣe pé kó wá pariwo síta ṣùgbọ́n arákùnrin yìí látara pé ní oṣù àbálẹ̀ lórí ikú ṣe ó páyà ìyá ọlọ́run ọba àlejò ọlá ló ń jẹ́ kó ṣe lé nígbà tí wọ́n ṣe lé wọ́n ní àlọ́ ìṣòro ọba àlejò ọ̀fẹ́ náà ó pàṣẹ wọ́n sì mú ìjìyà tó yẹ wọn mú ba arábìnrin lẹ́yìn náà nígbà tí wọ́n ṣe báyìí tán àlọ́dúnwà Muhammad sallallahu alaihi wasallam ó kírun sí arábìnrin lára ó mọ̀ nígbà sọ wípé sọ́ọ̀lì àdéhà ya nàbí yàrá wàkọ̀dì dáná òjísé ọlọ́run òun kí òun sẹ́ni lára ni ẹ tó dárú ọ̀rọ̀ báyìí tó ṣe ṣìnà ẹni pé ṣìnà òjò ojoojúmọ́ lẹ́yìn ṣìnà òjò ojoojúmọ́ ànábì ní fakọ́ọ̀lì ànábì sọ wípé lákọ̀dì sábà sábà tẹ̀lẹ̀ làwùkọ́sìmọ̀ bẹ́yìnà sàbẹ̀yìnà nínú ahìrì wàlínà làwàtà àtùkù ànábì sọ wípé àdìọ̀sọ́lá túbà ìta bá pé láàrin àwọn èèyàn tí ò ní sẹ́fọ́tì ní àárín àwọn aráàlú mọ̀dínà tá a bá pé túbà àkárí gbogbo wọn pátápátá wàhálì wàjẹ́ tẹ̀sán tawbatan afdal min an ja'a bi nafsiha lillahi ta'ala torí ìtúbà kan tó ga tó wípé kéèyàn dẹ́ṣẹ̀ ní kọ̀kọ̀ kó wá gbé rẹ̀ wá bọ́ náà bá ní gbangba pé ìwọ náà bá mo ti ṣe tí ò tọ̀. èèyàn mélòó lu wá ń sè láti owó tí ò kó wá kówó jáde pé àwọn ti ṣe ojú òtọ̀ gbogbo owó tó ń yí rí ó yá ẹ wá dáṣẹ rí àpò ẹlòfin ìlú lé òun lórí eré ìjẹun ìta gbọ́dọ̀ gbọlẹ nínú àwọn èèyàn tó jẹ́ pé àlùfíò sí lára àlùfáàjò àlùmọ̀bá ètò ìmọ̀ràǹsì wà lùmọ̀hárì ẹ̀wọ̀n náà ni ẹtún jẹ́ lẹ́sẹ̀ ẹtí máa ń dẹ́sẹ̀ tó sì jẹ́ bí ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ gbogbo àwọn ọmọ sọ́nà ọgbọ̀n òfẹ́lẹ́ máa ń ṣe mẹ́tò sáré ti sọ́lá gẹ́gẹ́ bí ẹtí máa ń fa lóògùn wà zakat àbẹ́bí òyìn ọ̀zakat máa ìṣòro fi níbi ojú ti dìbà ẹni sì mọ̀ wípé káàkì ìwọ̀nràn yàn ni káyọ̀ gbà kọ́ ọ̀rọ̀ yàn ni ó sì gbà ṣùgbọ́n ká máa sọ ní fúlà tọ́nà òṣùrà wa náà lọ́rùn irú ẹni báyìí tó bá kú wọ́n ní gbàláyè wa káàkì òsì lára wàzáni ẹbí ìṣèṣì lọ́ta mọ̀ lórí ìṣìlọ́wọ́ àkùkẹ́ àbákùnrin ah, yẹn ti ṣùgbọ́n kí ló dábẹ́ lọ wọ́n làbẹ̀ nígbò bá ti jẹ́ mùsùlùmí. wọ́n fẹ́ fún ìlọ́kọ́rọ̀ ẹ tí máa mú sí àlèkírun sí lára wà láṣọ ilé gbé lálẹ́ fún sáà àtàwọn ẹbí bíi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn èèyàn tó jẹ́ ọ̀daràn fàyínà wù sọ́lá àlẹ́yìn àmà kírun sí lára ìlànà wù yàgbágbé ìlú àhìlẹ̀ ìlú wà dín àyíyáda ẹ̀rù sọ̀lá àtàlẹ́yìn. òun tó dání fáwọn tí wọ́n bá kí wọ́n fa ìrun títí sí irú àwọn èèyàn báyìí lára kan pa á tì. wọ́n fún bàtà láti lè máa fi dáṣẹ̀ rí àwọn wàtí àti ìbàlẹ̀ àmúsáàdì àti láti fi kọ́lẹ́kọ̀ọ́ àwọn èèyàn tó dàbí sí wọn tó jẹ́ orúkọ náà fi ń jẹ́ mùsùlùmí wọn ní kí òun àwọn tó bá ti lè wù déédéé wọ́n lè má fi òun sí wọn lára àwọn tó bá jẹ́ àfa lè má fi òun sí wọn lára wọ́n lè láwọn èèyàn tó jẹ́ pé ìwé sí wọn náà ẹ̀ẹ̀kan kan ní sí kí wọ́n kí òun sí irú àwọn èèyàn lára gẹ́gẹ́ bí àlọ́bí sallallahu alaihi wasallam bóun náà ṣe ṣe nígbà yẹ sallallahu alaihi wasallam torí pé àlọ́bí sallallahu alaihi wasallam nínú hadith Abu Qatada ó ní kana Rasulullah sallallahu alaihi wasallam idha du'iya li janazati sọ́ba pé àlọ́bí pé kó wá kírun sí ìyàn lára sa'ala anha àlọ́bí abèrè nípa ẹ̀ fa'in asna alayha bi khairin kò ń gbẹ́yìn mọ́ṣáláṣí o kọ́ na fasọ́nà àléyìnà ànábì àdìgbò láti kí oòrùn sí dára wàyìn asùnìyà àléyìí àléyìnà wáyọ̀ dáàlì kọ́ ọ̀nà lè àléyìnà ṣáàdókò bíhà wọn làmì sọ ní arákùnrin yẹn kò ń kírun déédéé oníwà bàjẹ́ náà so ṣùgbọ́n òun ò kí òun sí lára nínú àwọn tá a máa ń kí òun sí lára alẹ́bí alẹ́bí làwọn yá sí òkúlù rẹ̀ máa máa yá kóbi ilé lẹ́yìn ọ̀hún máa yí kọ́nà bí yìí lẹ́yìn ọ̀hún fàyínà ọ̀hún sọ́nà alẹ́bí anábìwá Muhammad sọ̀nà lọ́wọ́ àlẹ́ wọ́sẹ̀lẹ̀ nínú tó sọ fún wa tó bẹ̀ yé wa nínú ìtó gbẹ̀yìn náà rẹ̀ òun náà ní pẹ́ tó bá jẹ gbèsè táwa owó tó fi sílẹ̀ torí pé nǹkan àkọ́kọ́ tá máa ń ṣe nínú owó tí òkú bá fi sílẹ̀ òun ni ká sọ tòkí ẹ̀ ṣáàjú táwọn ọ̀nà tó wá jogún gbèsè tó kù jẹ òkú jẹ five million tó fi three million lẹ̀ àwa kó three million tó kù sílẹ̀ yẹn àpò táwọn onígbèsè ó wá kú gbèsè two million àwọn tó fẹ́ jogún àwa lọ wá two million wa torí pọ̀ lọ fẹ́ jogún ẹ̀ àwọn lọ fẹ́ jogún ẹ̀ tí a bá wá rí nígbà yà lórí sọ́ọ́ tí ò bá ti ráwọ èèyàn tó jẹ́ pé ọmọ aláwọ̀ máa jogún gbèsè yẹn ànábì òde kí òun fi lára eléyìí tí ànábì sọ̀rọ̀ máa yọ̀ sẹ́lá tó máa ń ṣe ṣùgbọ́n ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bọ́ ṣe sọ ìkan nínú àwọn sọ̀hábà sálámà bin Abwa ó ní kunna julusa 'inda nabi sallallahu alaihi wasallam ìfúnfìyà bìjìlá nígbà tí ajókòó ti ànábì sọ̀rọ̀ àìlẹ̀sẹ́lá wọ́n gbókù kan dé wọ́n ní kánọ́bì kí wọ́n fi lára kọ̀ọ̀kan làhánà alẹ́ ìdílé wọ́n ní ànábì sọ̀rọ̀ àìlẹ̀sẹ́lá ní sójú ìgbèsè kọ́ọ̀lù là wọ́n ní rárá kọ́ọ̀là wàhálà kàṣe á ṣókè kọ́kọ́ sílẹ̀ kọ́ọ̀lù là ànábì sọ̀rọ̀ àìlẹ̀sẹ́lá ní kò fi kan nílẹ̀ òfàsọ́lá àlẹ́ ànábì kí wọ́n fi lára tòmọ̀ wàkọ́lù ya Rasulullah sọ́lù àìlera wọ́n ti gbókù mílì wọ́n nílò òjíṣẹ́ ọlọ́ọ̀bá báwa kí irun sí lára kọ́lá hàlà àìlera wọ́n ti ṣókè gbèsè kọ́lá kílà náà wọ́n sọ pé bẹ́ẹ̀ ló jẹ gbèsè ànọ́bì ní sófin kọ́kọ́ lẹ̀ fẹ́ni tí sọ gbèsè ẹ̀ wọ́n ní kọ́lù sàlásà ti dànà lé wọ́n ní dínárù mẹ́ta ló fi lẹ̀ kọ́lá fàkọ́lá sọ̀rọ̀ àlè ó kí òkú náà wọ́n ní wọ́n dépẹ̀ ló kú mi wọ́n ní ká lórí kí òsì lára ànábi ní ṣókè kankan lẹ̀ wọ́n ní rárá ó ní ṣé ó jẹ gbèsè wọ́n ní bẹ́ẹ̀ ni ó jẹ iná mẹ́ta ànábi ní kí wọ́n kí òsì lára arákùnrin kan tó àwọn àǹsọ́ yìí àbúkọ̀tàdà ó ní ká lórí kí òsì lára wà á ní ilé ìlú ó ní màá sọ gbèsè ẹ̀ sọ̀tà bá rẹ̀ tó fẹ́ sọ gbèsè òkú nínú àwọn ará ilé ẹ̀ àwọn òkú òkú ìgbésẹ̀ tí òkú bá ti kílẹ̀ tó ti kílẹ̀ fún ọ̀dún mẹ́jọ ojú ẹ̀ lọ́dún yẹn kí wọ́n bá sọ tọ́wọ́n bá bá sọ àmàjẹ sábà bí aburúkú nínú ẹ̀ àwọn tí ó jókòó tó ti dá káfíìn sí lára mọ̀ndúkìlá kọ́bùlà ayùsọ̀là àlẹ́ àlẹ́ yìí bàdúhùn dúnà bàdé ويصلون عليه وهو في قبره على أن يقول الإمام في السورة الثانية لمن لم يكن صلى عليه. wọ́n ní tí a bá rí àwa rí wípé nígbà tí wọ́n ti ti ẹni àwọn èèyàn kírun sí i lára wọn kírun sí i lára kó tó sí àbáyé táwọn apá kan ni wọ́n kírun sí i lára nígbà táwa ráwọn ẹlòmíì tí wọ́n dé táwọn kírun sí i lára àwọn tó wá dé àwa rí fẹ́ tó jẹ́ mọ́ọ̀mù kan wà láàrin wọn wọ́n nígbà láyé wa kí wọ́n kírun sí òkú yìí lára tí ó bá jẹ́ wípé òkú yìí wọ́n fi sínú sàárè wọn sí ìdáyẹ̀fẹ̀ wọ́n ni wọ́n á kírun sí i mẹ́rin tó bá jẹ́ kọ́ńtì dáyẹ pẹ̀lú sàárè yẹn wá kírun sí òkú lára pẹ̀lú bó ṣe wà ní ẹ̀rù sàárè èyí jẹ́ ní ti àdọ́dúnwà Muhammad sallallahu alaihi wasallam ṣe. wọ́n ní máa tààrọ́ jùlọ arákùnrin kan wàkàdà rasulullah sallallahu alaihi wasallam ya'udu anábì ti bẹ̀rẹ̀ sí máa lọ bí arákùnrin náà lò tẹ́lẹ̀ kó tó kú fàdàfàlóbù ilẹ̀ wọ́n ti ní òun nígbà tó rí pé bóyá ṣàkíyèsí pé àwọn ń falama asubaha alamu nígbà tí ilẹ̀ ọmọ sọ fáwọn olùgbé lágbájá fúlàní àbùkùgbé òní máa mọ̀ náà àkùn àǹtò àlèmónì àǹtà àlàmónì ó ní kí ni tí àǹtò àlèmónì kí ni tó kọ́ ní láti fún mi ní ìró nípa ẹjọ́ pé kọ́ọ̀nù kálẹ̀ mi ó yà ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ òun ni o wákàlà ti gbọ́dọ̀ gbogbo nǹkan tó sì dúdú òkùnkùn dúró lórí bàbá rí na ànàṣó kàlẹ́ yìí àtìlẹ́ kó lera náà rí ànábì sọ̀rọ̀ àdìgbòsẹ́lẹ̀ àwọn mùsùlùmí ò fẹ́ kó lera náà rí. fàáta káwọn fasọ́lá rẹ̀ ànábì bá lọ síbi sàárẹ̀ arákùnrin ànábì ti kí ẹ̀sùn lórí ànábì mi kò náà lò ní. fa àmẹ́nà ó ní àwa náà abátẹ̀lá lọ́dún sọ̀rọ̀ àdìgbòsẹ́lẹ̀ àtòsí lẹ́yìn wàhálà fìlì wàkàbàrà àrùbà ànábì fi ọlọ́ọ̀tòbi ó aláwọ̀ akọ́wá ní ẹ̀ẹ́mẹ́rin mọ́mọ́ ta fi bálàdé lẹ́yìn fi hàn mọ́ yusalli alayhi salata al-hadira fàhádà yusalli alayhi tọ̀rí fàtúlẹ̀ yusalli salata al-ghaib bi salati nabi sallallahu alaihi wasallam ala Najashi. tí a bá rí èèyàn kan tó jẹ́ pé ńgbà tó kú ibi tó kú sí àárọ̀ èèyàn tí wọ́n jẹ́ mùsùlùmí tó lè fi òsì lára wọ́n wá sí ilẹ̀ nígbà tí àti náà wọ́n máa fi òsì lára yẹn àwọn mùsùlùmí apá kan ní wọn tí wọ́n bá wà nínú ìlú mi wọ́n á fi òsì lára ìyẹn ni a ń pè ní sọ̀láàtì lọ́ọ́lì sọ̀láàtì náà kẹ́ṣíà àtúnbẹ̀ nígbà tó kù ikú àtìrí fáwọn èèyàn tí òun sí lára ṣùgbọ́n tó bá ti tí òun sí lára àléébù kàtà sí wọn gẹ́gẹ́ bí ìṣe tí táwọn èèyàn máa ń ṣe lẹ́yìn tó sì jẹ́ kó dáa kí a ti wọ̀ tó bá jẹ́ parí wípé òkú tó kù àwọn mùsùlùmí wọn ò sí níbi tó kù sí wọn ò tún sí lára aláǹfààní láti ṣe òun sí lára ó pẹ̀lú àwọn tí ó gba àdéhùn wa nípa ọ̀rọ̀ nípa àdọ́dúnwá Muhammad sallallahu alaihi wasallam bí àdọ́dúnwá Muhammad sallallahu alaihi wasallam nígbà tí lọ́jà ṣí ó kú ọba ìsìn ti ọba dáadáa tó gba Islam ṣùgbọ́n fi Islam ẹ̀ pamọ́ fáwọn tó di aráàlú ẹ̀ àlọ́bí mẹ́mọ̀ nínà ó sọ fáwọn èèyàn pa ikú arákùnrin ní ọjọ́ tí ó kú ó wá sọ fún wọn pé ìlà akọ̀ ńlá náà ọmọ ìyá nìkan ti kú báyìí mọ́tàlì yọ̀ màátó láàmú sọ̀rọ̀ ẹ̀rú ọlọ́wọ́ bá tó jẹ́ ní ẹ̀kọ́ ti kú o dùkọ́ ilẹ̀ áwùdẹ́kù ibi tó kú sí oṣù orí ilẹ̀ yìí mùsùlùmí fàkóòrò fàṣọlù àlè ó yá gbogbo yẹn ìdè ẹ̀jẹ̀ kákíò sí lára kákíò kọ́ọ̀lù lọ́dù lórí ìlú òjíṣẹ́ ọlọ́ọ̀tàlẹ́lẹ́ náà kọ́ọ̀lù àjàṣí ànábìrin àjàṣí rẹ̀ wàkọ́ọ̀lù ìṣẹ́kù ilẹ̀ àfihàn ó ní ẹgbẹ́ náà ọba kọ́ọ̀lù ọba kúkúrú di ọ̀rọ̀ yàrá fàkọ́rọ̀dà bíi ìbílẹ̀ ìwọ̀sọ́lá ànábi ti jáde lọ síbi tí wọ́n ti máa ń kírun sí àwọn òkú mùsùlùmí lára tó mọ tàpá gàmà fàṣọ́fù kọ́lùfàhù sọ̀fà yìí àwọn ọ̀nà sì tún sáfù méjì lẹ́yìn ànábi sọ̀rọ̀ màlúù ìṣẹ̀lẹ̀ nígbà tí wọ́n tún sáfù gẹ́gẹ́ wọ́n ti máa ń tún sáfù lórí fún tọ́ba fẹ́ kírun ó ní àwọn ti kírun sí ẹ̀yìn lára nígbà tí òkè ẹ̀sìn bẹ́ẹ̀ eré ìfẹ́ mi tó fi yé wa ó fi abáyé òkú mùsùlùmí tó kú tí a sì rí fáwọn èèyàn kí o sì lára níbi tó kú sí alẹ́ àǹfààní láti kí o sì lára wọn lọ́ba tó fi wá ṣe fún ilé ọ̀dà. ànábi wa mọ̀fẹ́lẹ̀ sọ̀rọ̀ àdìọ́tẹ́lá ló fi lè kọ̀ wá. ibi ìkọ́ yìí mọ̀ láti mọ̀ hùwà ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀gáàbí nìyà ó sọ wípé wàlàmíyàkọ̀ mi hàdí ni ìgbàmí sọ̀rọ̀ àdìọ́tẹ́lá wàṣùgbẹ́sì yìí àsọ̀lá pé gbogbo mùsùlùmí tó bá ti kú sí ìlú kan ìlànà mi máa ń kí wọn sí lára láti Mọ̀dínà tó dẹ̀ jẹ́ pé ọ̀sán níbi tí wọ́n wà. torí pé mọ́tà fálùkù kẹsí ìròyìn náà mùsùlùmí wà fún báyì àdóbi sọ̀rọ̀ àdìwọ̀ sẹ́lá ń pọ́npa àwọn tó kù àwọn tó pọ̀ nínú àwọn mùsùlùmí tí wọ́n kú sí gbòmí àdóbi sì kọ́ fádà mi sọ ní àdéhùn a rí pé ó kí wọn sí lọ́jà sí lára òun ló fi jẹ́ wípé wọ́n ní nímọ̀ ìlú ayé ìlú àdàlù mọ̀ṣúrí àti sọ̀rọ̀ àdà kó lè kọ́ nípa náà lápá bá kan kó lápá rọ̀ ṣùgbọ́n ìlú ọ̀hún ìlú láti sọ́lé áhàdùn náà lòkè nínú àléhùn sọ̀rọ̀ àtàlù ọ̀hún. èyí tó ń kàtà bá kiri kó ọmọ òkú àlíyù kú òsínà òkú àárín kan ní àwọn mùsùlùmí tí wọ́n fi nínú mọ̀dúnà tí wọ́n kú sí. àbẹ́sókú tó kú àwọn èèyàn wá kírun sí lára wọn lọ fà ẹ́ látàwátà aláfíì òbí láìka àyè kánú kírun sí lára àbálẹ̀ gbà wà lé lórí wọ́n ní káwá wò sí títà wò ló ń ṣe lé gẹ́gẹ́ bí sèkà àgbáyé ti sọ nínú kíra wọn nínú kíra wọn tó fi sọ̀rọ̀ nípa bàtẹ́ kí òkú sí ìdáàbò ìjàdáwì wọ́n ní tẹ́ bá lé ní ẹ̀rí pé gbogbo yàn àyàkó lè gbọ́dọ̀ làbí yàrá ìdàkárẹ láwùjọ kìrì àwùsí ẹ̀rí tó dé yàn ńlá ló kú níbi kan wàlá ọjọ́ ẹ̀ka kí a ti di àti àfàkàn kódà kó jẹ́ pọ̀lù títà irò kan ní ẹ̀rí táwọn mùsùlùmí wá bẹ̀rẹ̀ sí máa kírun káàkiri àbí wọ́n sọ pé ẹni yẹn kọ́ àpá ńlá kan ní àpá ìsìláàmù kan ní ó pè kò sí ìsìláàmù dáadáa ẹ̀wọ́ ajé àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ wọn máa kírun sí lára kódà kó jẹ́ pé ibi tẹ́lẹ̀ kú sí àsìkò tó ń ṣe hajj lọ́wọ́ ni ẹ ẹ̀rù ni èèyàn thousands ló kí òsì lára káwọn tó wá gbé bí èlé káwọn náà wá náà fẹ́ ṣe sọ láti gbogbo ẹrú wọn rí ṣe kódà tó jẹ́ ṣé òun lálẹ́ lè yẹ kó dà fà lá torí wípé tẹ bá wo nàìjà ṣíkà lọ́bi ṣe fún ó ní eré ìdílé o àdọ́bi ni ó kú sí ibẹ̀ tí ò ṣe lẹ́yìn fún ọ kí òsì lára àárín àwọn ọ̀nà sàárà ni nàìjà ṣe kú sí tòyí wà wọ́n kú yẹn la máa ń kírun fún lẹ́yìn wọn nígbà tí òsì gbọ́kùn wọn wà lẹ́yìn so ká má sọ di ọ̀rọ̀ pọ́lítíìsì oríṣiríṣi làwọn ọ̀rọ̀ wa tó jalè so kọ́nà wa lè jẹ́ ọ̀la tó ṣàlù fún wa. nínú ta fẹ́ gbọ́yé wọ́n ní sọ́kè wa sọ láti wà lè tó fáwọn wa tààrọ́ fún wa lè tó fáwọn wa lè nà òkè tí kébìrì bá kó àdúgbò náà fi ti tàwọn tó lò fi kiri. àwọn ọmọ náà fi kìbò sí láti mọ̀ ẹ̀dún jẹ́ pé lóòótọ́ máa ń wá lọ́jọ́ Friday ṣùgbọ́n òun náà ni olóyè àwọn onígbòho ládùúgbò olówó làwọn onígun ní ládùúgbò kọ́lọ̀ tó ṣe àlọ́ nínú nínú nínú àwọn àfà nílẹ̀ Yorùbá tí wọ́n máa ń kú ẹ wá láwọn mùsùlùmí tí wọ́n máa ń pè àwọn àwọn máa pè àwọn àfà pé ah, ẹjọ́ ìmọ̀mù wa tó pè ìjáde sí ìlú ti lára ẹni pé nǹkan ọ̀gá ló jẹ́ nígbà mọ́mù bá kú ìmọ̀mù ló jẹ́ kó náà ló ní ìdí àwọn èèyàn láti kírun tó kù lára kọ́ wá bá bẹ̀rẹ̀ pé jáde kírun sí mọ́mù lára ṣíṣe yìí bí ni mọ́mù lẹ́sìn ní kí òfin lára bí mọ́ mú ọmọ kékeré jù ìlú ìbọ̀yìn náà lórí sọ̀rọ̀ wà ní ọ̀sán náà wọ́n wá dé rárá àkódà ah, bá àgbàlagbà ní kí ló wá dé ọ́lé à kọ́nà ń ṣàánú ni o kí bàbá tó wá kí àṣùbà láàárọ̀ wọ́n ti àwọn ìyá tó bá kọ́kọ́ tó lólé a sì máa ń bá a sì ti bá wọn láì ah, ìgbà wọ́n wọ́n wá ní kò sẹ́ sí òun ẹrí kìnìún yẹn wẹ gúúsù tábà fẹ́ wẹ gúúsù wo la ti bá bẹ̀rẹ̀ jọ mọ́ orí náà la kọ́kọ́ wú ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ bí wọ́n ti fẹ́ wú ẹ náà ní ọjà dídè tí àbí wọ ẹyìn ni àwọn ajá ọmọdé lè yí ẹ̀sọ̀ kọ̀ọ̀kan ó ní kí mo gbà lérò òkun láti má lọ wẹ̀ kọ̀ọ̀kan bílẹ̀ àti ọṣẹ dúdú ọṣẹ dúdú yẹn sì ní oríṣiríṣi la fún mọ ẹ̀jẹ̀ aláǹgbá wà bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ okú wà bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ní báńkì wà bẹ́ẹ̀ gbogbo àwọn òkú mákùmákù oríṣiríṣi àìkú mọ́ gbogbo ẹ̀ lákòókò ọ̀là bí wẹ̀rí ṣẹlẹ̀ pé kò mọ́ bùyẹn ṣe tìtì káfí. tó àwọn èèyàn wá rí bùyẹn lẹ́yìn ó wá di pé wọ̀ ní kí òun sì lára kọ́nà ọba tó ṣe àmì fún wa ẹni tá a bá mọ̀ pé kékeré ni tó ti kú àní tọrọ àforíjì fún àní ní kọ́nà ọba tó tẹ̀. ọlọ́run ni wàdá tó sọ́ bí ara áhàdé nínú máa ta àbàdà ọlọ́run náà gbọ́dọ̀ kírun sí kankan nu wọn lára o tí wọ́n bá kú wàhálà ń dákùn àyàlà kọ́bùrì yìí ẹ̀ ti gbọ́dọ̀ dúró lórí sáré wọn pé iṣẹ́ àdúrà fún wọn ìdọ́gùn káfáwù bíi láì wá rọ́sọ̀lì torí fáwọn ẹni wọ́n kú wọ́n tẹ tó jẹ́ kẹfìrí sọ́nà àtòjíṣẹ́ rẹ̀ wà wọ́n tún wá wọn fà sí kú ni wọ́n nígbà tí wọ́n kú. ilé ìjẹ́rìí sí agbọ́dọ̀ kan yìí àdìyí rọ́gì àlàyé sọ wípé tẹ̀lé ètò rọ́gì láyé sọ́sùn ìlà àbáwáyé wà ó mú ṣe ìka ó lóun gbọ́ sí arákùnrin kan ṣàdúrà fáwọn òbí ẹ̀ olùṣẹ́mọsọ́mọ ọba sì ni wọn. òun wá sọ fún pé tẹ̀síẹ̀sì ìyàwó ẹ̀kọ́ wọn ò ṣe ká ó ń tọrọ àforíjì fún mi ní ìdòsì rẹ pé olùṣẹ́mọ ni wọn. alẹ́sà pẹ̀lú sáfàrọ̀ ìbọ̀nàmí mi àbíyí wà wúwa lóṣìírí arákùnrin bá sọ káà ah, èmi sọ ìlú náà tọrọ àforíjì fún bàbẹ́ ìbólùṣẹ́mọ bàbẹ́ kọ́ọ̀là fàzàkàtù zálika ìlànà ìsọ̀rọ̀ àlùyọ̀sẹ́là fànàzàlà ó ní mo bá lọ bá lọ́bì mo bá fi ilé ìfá lọ́bì sọ̀rọ̀ àlè òsèlá ọlọ́run bá sọ àyàká rẹ̀ pé màkàdà nínú àbí wà lè rí náà lọ́bì ọlọ́run ní kò sọ fún náà bí o àlọ́bì kò tọ́ fún kò sì tọ́ fáwọn tó ń bọ́ náà bá gbọ́ àyẹ́sẹ̀ fún ilé mùsùlùmí kí wọ́n máa tọrọ àforíjì fẹ́ tó jẹ́ olùṣẹ́mọ́ wàdàkàrù olùkóńtà mi báyìí máa tàbáyà láwọn àlọ́ máa sáàbù ìjẹ̀hìn nígbà tó fi ọdún ọpọ́ ọmọ náà ni wọ́n kò tọ́ kò bá jẹ́ pẹ́ bí wọn ni wọn wàmàkí àlẹ́ sì fáwọn ìbọ̀rọ̀ níbi àbí àforíjì tó ń sọ wípé Ibrahim ṣe fún àbí ẹ̀yẹ fúngbà bẹ́ẹ̀ ìlà àmọ̀ràn ìdàtì wà á dáhà ìjà ọlọ́run ní àdéhùn lásán tó ṣe fún mi o fàlámà tàbáyà nàlámù àná wà àdúgbò ìlà ṣùgbọ́n gbà tí ó yé Ibrahim gan pé bàbá òun yọ ká ló jẹ́ fọ́lọ́ tàbátà àmì òun Ibrahim gbọ́ngàn bọ́ ṣe fún ìlọ́dọ̀ bàbá ẹ̀ lò iná Ibrahim kò ló fi jẹ́ wípé ẹni tó bá jẹ́ òṣìrì kò sáfòrí dìbò àti ìlà fẹ́ kí o sí lára. ẹ ẹ nínú àwọn ọmọ tí a fẹ́ gbọ́ yìí wọ́n ní ó jọ́rọ̀ yàn nígbà tá a bá fẹ́ kí àlìjàmá àti ìsọ̀láṣí ìjànáza káàkiri níjọ náà ni o nígbà tá a bá fẹ́ kí sọ̀láṣí ìjànáza torí pé ilé ìlú ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam òun ló máa ń ṣe ó sì lè káàkiri ìyá bá a ti rí bí òun ṣe ń kiri ilé ìjẹun tí agbọ́dọ̀ gbìyànjú láti ṣe èyí náà sì ni tí ó jẹ́ ìṣesí àwọn sọ̀hárà tí ọlọ́run bá lè fi ọlá ní kí a fi ṣe ìwájú lẹ́yìn ànádùwà Muhammad sallallahu alaihi wasallam kọ́nà tí wá ṣe kò gbọ́ dáadáa. àtàbá wa wo jọmọ́ àwọn nǹkan tó kéré tábà ní afẹ́ kí jọmọ́ èyí tó kéré jù bẹ́ẹ̀ wà á kọ́lù mọ́ wàrọ̀dà fi ilẹ̀ ẹ̀kọ́ ìjàmọ́ ha fi hàkàlẹ̀ òun náà ní pé kí ajẹ́ mẹ́ta kájẹ mẹ́ta kárí èèyàn kan wájú kárí èèyàn kan ní ẹ̀yìn wọ́n ní nínú súnà òun náà ní wípé kárí lẹ́yìn mọ́ sáfù mẹ́ta tí mọ́ mi bá ti dúró kárí sáfù mẹ́ta lẹ́yìn mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló fi jẹ́ pé ta bá rí wípé ìrò tó wà níwájú ní tó fẹ́ kí irun sókù láàrú ọ̀pọ̀ ká gbìyànjú láti já wọn sí mẹ́ta wọ́n lè jẹ mẹ́ta mẹ́ta bóyá mẹ́wàá ìmọ̀mù jẹ́ ìyọ̀kan a lè dá wọn tó kù sí mẹ́ta mẹ́ta mẹ́ta tó jí kí ó lè kó sáfù mẹ́ta ní ọ̀dọ̀ lẹ́yìn ìmọ̀mù. wàyí ni alámi yóò jáde máa ẹni mọ́mù fún irun lọ́dún ní wáhì tàbí náà hùdá yá pé ṣùgbọ́n àhù kàmọ̀ hu asúnmọ́ fi sáyé sọ̀rọ̀ wá báyìí yẹ́ fún kọ́ńtàkì náà tó bá wá jẹ́ pé ìyọ̀yọ̀ kan ṣe darí pẹ̀lú ìmọ̀mù tí wọ́n fẹ́ kí òsì òkú lára kò sí láì fi bẹ́ẹ̀ kò ní wọ́n kàn ṣùgbọ́n tó bá jẹ́ wípé òǹdè àlọ́dà la fẹ́ kí èyí ẹyọ kan yá dúró lẹ́yìn ìmọ̀mù kò ní dúró ní ẹ̀gbẹ́ ìmọ̀mù eléyìí sọ náà sọ tí a bá fẹ́ kí o tó kú lára wàlúwàlú àwọn ibùbù àhákù lè ní máa nà fìyà ẹ̀tú jẹ́ olórí ìlú ẹ̀tú jẹ́ mọ́mù tó jẹ́ olórí ìlú sùgbọ́n ó lẹ́sọ̀ọ́ sí gbogbo kí o sí òkú lára ju ẹni lọ nílọ àbẹ̀ tó bá yẹ àhákù lè ní máa nà fìyà nínú ìwàlí kódà ẹni tó jẹ́ ẹbí òkú tó jẹ́ wà ní ìlú tó jẹ́ alábòójútó ìmọ̀bù yẹn ní ẹ̀tọ́ jù lọ ẹni tó bá dé olórí eléyìí tí àríkọ nínú sójà àmà tí wọ́n ní ṣókíṣókí kábàtì tètè débi tí à ń lọ kọ́nà bá tó ti tẹ̀sí gbogbo wa kàgbọ́ yìí wọ́n ní tí àbá wáléwálé àtìrí ẹni tó jẹ́ olùdójú ẹ̀ ẹni tó lẹ́tọ̀ọ́ sílù àkọ́kọ́ kò lè fi dábìlà òun náà lẹ́nu tó bá mọ kùránì káàdì inú wọn tó mọ àlà tẹ̀síwù lẹ́nu wàrọ̀dà fífi òhò fi kọ́ ní sọ̀rọ̀ àlùfẹ́ sẹ́là àti ilé àlọ́yọ̀ sísọ tó ní yàgò lórí kọ́ máa kọ́ òhun lè fi dábìlà ẹ̀yìn táwọn aṣáájú àwọn èèyàn kírun òun náà lẹ́nu tó bá mọ síra náà bá káàdì lọ́nu wọn fàyíkánu kìlìkìrá àtàwà tàbáwá ní báwọn èèyàn bíbí ló kọ́ wà gbogbo wọn bákan náà ni wọ́n ti lè ka kùránì sí fàáìláhùn òhun lè sùn náà ẹ̀yìn tó bá dé mọ̀ nípa sùn náà jùlọ wọn sọ́dọ̀ tá a sọ bí ó ti kó fíkì sírú àwa lè yàn kan bóyá òun náà fà tó mọ kí ojú gbogbo wọn lọ òun náà làwọn fi sílẹ̀ o. fàyíṣà ló fi súnà sáwà tàbá wá rí sí gbogbo wọn náà lọ́mọ súnà bákan náà ta àfidámù hùm híjírá àwọn ètò ọkọ̀ ṣe ìjírá ló wọn. àwọn ètò ọkọ̀ ṣe ìjírá ló wọn. àwa sì àárí ẹ tó dé ìjírá ló wà láàrin ìyẹn ò kàn wá nìyẹn o. wọ́n ní tàbá ni pé ìjírá wọn náà kọ̀ọ̀kan náà ni ta àfidámù hùm tálàmù àwọn ìtàlẹ̀ tó kọ́kọ́ bọ́ sínú ta ló kọ́kọ́ wọlé ìsìláàmù ní wọn. wàlá yùmọ̀lù rọ́jùlù rọ́jùlù ìsòǹtọ́nì wàlá yàkùnmù rọ́jùlù rọ́jùlà ìsòǹtọ́nì wàlá yàkùnmù bìbẹ́yìí àlà takàrùmọ́síhì ìlà ìlà ìdílé. wọ́n wá sọ wípé nínú ẹ̀kọ́ tí hadith túmọ̀ wá òun náà ní wípé ta bá lè yàn kan ní ilé àwọn afẹ́ kí o àní kí o níwájú àyàfi pẹ̀lú ìyẹ̀fẹ́ rẹ̀ àwa láyé kan àwa fẹ́ kí òun bẹ̀ àwa nípa ìta wà yìí èèyàn kan ló jẹ́ alágbára rẹ̀ òun ló jẹ́ aláṣẹ rẹ̀ òun yà máa dé kó kí o fún ọ àyàfi tó bá wá mú bà láyé wá pé àgbàgbàjá ẹ̀yìn kẹ́ kí o fún ọ eléyìí ó jẹ́ ló ti ó ṣe pàtàkì náà eléyìí jẹ́ ó ti afẹ́gbọ́yé wọ́n ní bákan náà ó tọ́ tàbá fẹ́ kí òṣòkù lára tàbá rí wàyọ̀ yíyọ ìsọ̀lì àdàkùnrin wà kí láti lè jàdáza nínú ìjìnlẹ́sà sọ̀dá àtẹ ìyáná ọ̀hún asù ó tọ́ tí a bá rí òkú àwọn òkú tí wọ́n pọ̀ àwọn nǹkan ọba tí o ti wọn lára lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan kò sí láì ṣe lẹ̀ a sì lè kí o sí wọn lára lápapọ̀ kákò kí wọ́n jẹ́ ìjọ kásìkè ìròyìn ọkọ sí wọn lára tó tọ́ àwa lè wò pa fẹ́ máa kí o sí wọn lára lẹ́yọ kọ̀ọ̀kan eré náà ẹ̀rí wà bẹ́ẹ̀ nínú ìṣèṣì àlọ́lùwà Muhammad sọ̀rọ̀ bá wà ní ọ̀sẹ̀lẹ̀ a lè kí o sókun lára lọ mọ́ṣáláṣí gẹ́gẹ́ bí ìyàwó àyíṣà ṣe sọ nígbà tí kọ́ni àwọn sọ̀hábà kú wọ́n kò ní káàkiri àdìwà kọ́ọ̀sì àlọ́lùwà Muhammad sọ̀rọ̀ nígbà fẹ́ mi kú àrùsálà àdìwà ní ìrìn sọ̀rọ̀ àdìwà àyàmúrò ìjìnàjáde ìfìlànàtì àwọn ìyàwó àlọ́bí sọ̀rọ̀ láàrin ọ̀sẹ́lá wọ́n sọ fáwọn sọ̀hábà pé sáàlì bùnà abdulkọ́s nínú àwọn àgbà sọ̀hábà nínú àwọn sálọ́bí sọ̀rọ̀ láàrin ọ̀sẹ́lá fún lérò wọn máa dùn lọ́dọ̀ nínú àwọn mẹ́wàá ẹ̀ wọ́n máa sọ pé wọ́n pàtà kéde àdúgbò láti rí ayé nínú wọn ní sáàlì bùnà abdulkọ́s wa. àwọn ìyàwó ìwáwò fàfà ẹ̀lú nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbé wa fàwọn kọfà bíi fàwọn ti fàbí nàálà fúnjìrì nìyà fàìsàn nìyà àlèyé wọn lá gbé síbi ẹnu ọ̀nà wọn wọn fi kí òsì wọn lára. nígbà tí ẹ lè ṣẹlẹ̀ oríṣiríṣi ìró wá lọ àrámúdá lè kàwé náà àwọn ẹlòmíín sọ pé ah irú ṣe fún wọn nílẹ̀ báwo ṣe máa kó lọ sí mọ́ṣáláṣí tó lọ́ máa lọ kí òun sí lára àdìdì bídíà àdádálẹ̀ nìyẹn o bídíà àdádálẹ̀ ni òjẹ́ mi pé àìlémọ̀ ó máa ń sọ̀rọ̀ ìdàkudà gbà mí gbogbo táwọn èèyàn bá ń ṣe ó lè sọ di bídíà wọn lọ́wọ́ ìmọ̀ sì wà pé kọ́ sí bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n ti lè kéré nígbà tí orí kọ́ yẹn àbí kò gbọ́ rí tó bá ti wá láwọn ẹlòmíì tó ń ṣe aṣọ ìdíje àwọn ọ̀rọ̀ rẹ̀ nígbà tí wọ́n sọ bẹ́ẹ̀ ìwé bí ọ̀dọ̀ ìyàwó Aisha ọ̀dọ̀ ara rẹ̀ ó bá sọ wípé mà á sọ̀rọ̀ àrùnà ìlà àyà ìhù má dà ìmọ̀ lábùbí kí ló máa ń ṣàwọn èèyàn tó jẹ́ wípé tí nǹkan bá bá ti ṣẹlẹ̀ báyìí wọ́n ti sáré máa bu ẹnu àtẹ́lù tó dẹ̀ jẹ́ bí wọn ò ní mọ̀ ń pa nǹkan yẹn ni wọn ò ní mọ̀ ń pa nǹkan yẹn ni kí ló wá wá fi pípọ́ gbé òkú wa mọ́ṣáláṣí ìyáwá ní mo náà bá búra mà sọ́lá ọ̀sùn gbọ́dọ̀ bẹ̀rù bọ́ wà á pé yìí ilà fi dọ́kì lọ sí i. sòhẹ́lì gbọ́dọ̀ bẹ̀rù bọ́ àti ẹni tó bí ọmọ ọ̀yá rẹ̀ ìyá wa ilé àlọ́bì òkè òkú wọn lára àyàfi àárẹ̀ mọ́ṣáláṣí. ẹ̀bùn ni pé wọ́n kà lọ lé nínú mọ́ṣáláṣí fún agbókùú àpàtì òkè lára ní gbogbo àtìkò lọ. tó eléyìí kò sí láì fi bẹ́ẹ̀ ṣùgbọ́n ìlú ga jùlọ òun náà ni ọ́ọ́lì àlọ́ ti ìta mọ́ṣáláṣí tí mọ́ṣáláṣí bá wà tó láyé dáadáa ṣùgbọ́n mọ́ṣáláṣí yóò láyé kí la méje nínú mọ́ṣáláṣí náà láti ṣe tàbí wàá ní mọ́ṣáláṣí tó láyé nínú sọ́nà náà ní wípé ká ní àyè kan tàbí máa mọ̀ kó àyè yí o gẹ́gẹ́ bá ti sọ lọ́sẹ̀ tó kọjá ó yẹ ká lébi ká ní ọ̀nà rẹ̀ fòkù àyè ká ti máa aláìsí fòkè ibi láti ní òkòkò bẹ́ẹ̀ náà níbi láti máa máa kí òṣòkù lára ká ti mọ̀ fòkè ibi láti máa kí òṣòkù lára bàbá rẹ̀ ní musọ́lá gẹ́gẹ́ bí bóyá níta mọ́ṣáláṣí níta tó kírò àlè kírò sí òkú lára ń bẹ̀ ilé ìjẹun tí àtúgbọ́dọ̀ mú má sọ yé wa. bákan náà ni wípé kò tọ́ tí a bá fẹ́ kírò sókú lára lẹ́yìn náà àlùfòwò tó jẹ́ pé láàárín sàárè ibi tí wọ́n ti àwọn òkú sí káwá bí òkú lọ síbẹ̀ àlọ́dúnrún Muhammad sallallahu alaihi náà àyè sọ́lì àrẹ̀ ìdínáàdá lẹ́yìn àlùfòwò àlọ́bì kan ilé yìí wípé kí a máa kírun sí òkú lára láàrin ìlú ti sáré wa láàrin sáré sọ̀tọ́nà tí wá ṣe òkú gẹ̀ dáadáa. eléyìí jẹ́ nínú tí Sheikh Albani tí wọ́n ṣàlàyé fún wa nínú tíra ti wọn. tòun pọ̀ nínú àwọn kan tó jẹ́ wípé nínú tíra tí àwọn tó jẹ́ Sheikh Yorùbá wọn mú àwọn àlàyé yẹn wá pẹ̀lú àwọn ẹ̀rí kọ̀ọ̀kan gbà mí tó fi ìyẹn lójú kí a tún mú àwọn eléyìí wá kí àlàyé yẹn kó bàjẹ́ fún ní ẹ̀kúnrẹ́rẹ́ bákan náà wọ́n ṣàlàyé lóyìn náà òun náà níbi tí a máa dúró sí nígbà tí a bá fẹ́ kí òun sí òkú lára nínú síra wa sheikh bolubal wọ́n ní yóò kábìrò àrùbà wọ́n lè tó fẹ́ kí òun sí òkú lára a ṣe Allahu akbar mẹ́rin a ti sọ fún wa pé súnà ní àlèkè mẹ́rin títí lórí mẹ́sàn ó pọ̀ jù ní mẹ́sàn ó kéré jù òun ní mẹ́rin ó pọ̀ jù ní mélòó mẹ́sàn ó kéré jù ní mélòó mẹ́rin wẹ́lẹ́kọ̀rọ̀ ń bá ẹ̀rẹ̀ lóòlà àlìfàtìhà tí a bá ti ṣe Allahu akbar alákọ̀ọ́kọ́ tó wọ́n ní àbáka sórọ́tù ìfàtìhà àti ká dáadáa wàyí kọ́ra máa sórọ̀ kọ̀sírọ̀ àwáyá àwàyàfẹ́ ìfàhásà wọ́n ní tó dá tí a bá ka súrà yìí lórí bóyá súrà kékeré kan ní àbí àyà mélòó kan ní àbáyà kan ní wọ́n ní tó dáadáa torí àwọn àbí tó wá lórí eléyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìlú àbá sọ̀rọ̀ bí ara rẹ̀ wúmá ó ní kí wọ́n yìí kájú sáárẹ́yà wọ́n yìí sọ́ ní alẹ́ náà yìí. nínú hadith àbúrò rẹ̀ ìlú àbá sọ̀rọ̀ nílẹ̀ wọ́n ní lẹ́yìn ti ṣe aláwọ̀ bá alákọ̀ọ́kọ́ tí a ti ka sórọ́tù pàṣẹ àbàkà sóra lé lórí lùkàbí lùkàbíyà àti àbáwọ̀ bá ẹlẹ́kejì wà yìí sọ́ ní alẹ́ náà yìí kà sọ̀rọ̀ à ń ṣe àṣọ láti fún àlọ́ ìṣòro máa lè ọ̀fẹ́ rá kò sí ẹ̀rí tó wá tó sọ fún wa pé bá ọba ṣe máa ṣe àṣọ láti ṣùgbọ́n táwọn afáwọ̀ wí pé àsọ̀lá kíkà sí ìyẹn náà òun náà la máa ṣe ìyẹn náà ní ká máa ṣe nígbà kan láti ṣàṣàwò ìyẹn náà ní àsọ̀lá tó lè bọ̀rọ̀ ìbíyà ilé tí a bẹ̀rẹ̀ kọ́ wa pé àwọn ọmọ sọ̀rọ̀ àlà Muhammad wa àlà àlè Muhammad kama sọ̀lá àlà Ibrahim wa àlà Ibrahim wa barik àlà Muhammad wa àlà àlè Muhammad kama barakta àlà Ibrahim wa àlà Ibrahim ìgbà tá a bí lùmọ̀jì àti àwọn ìgbà wà mí náà tó tó wá ilé ìjẹun tí a máa ṣe bákan náà tó mọ̀ lùkà gbòòrò káríta àwa ń ṣe àwọn àwa ń bá ẹlẹ́ẹ̀kẹta kí làwọn wá ṣe bí ilé olóò ní kí ara ṣàdúrà tó ní ọ̀pọ̀lọpọ̀ àṣàdúrà tó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúrà tí wọ́n wá fẹ́ ká ṣe ó pọ̀ tí ìgbéra náà sì gbọ́dọ̀ fi òfin ká ha sórí kódà báyìí arúgbó ẹ̀ sórí ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ sórí nígbà tí wọ́n mọ̀ bá ti ṣe so gbogbo àwọn ọ̀sẹ̀ bí ìrùkú ta fẹ́ ṣe afẹ́mọ̀ ṣàdúrà aṣẹ aláìjọta ni àdúrà ni wọ́n tẹ̀lé aṣẹ aláìjọta ni àdúrà ni tó bá dórí márùn láti fẹ́ dúró àdúrà ni orí mẹ́fà láti fẹ́ dúró àdúrà ni orí méje ni àdúrà ni orí mẹ́jọ mẹ́sàn àdúrà ni. tí a bá wo àwùjọ wa yìí ohun tó súnmọ́ ni wípé kò bẹ́ẹ̀ sí ìyọ̀kan mu wa pé kí wíṣẹ́ ìbílọ́ọ̀dì kéwòn sókùn lára tó wá ṣe àláwọ̀ àgbà àti gbé sọ́nà náà gbé lọ́dọ̀ wa bí òtúlẹ̀ da àtàlọ́wọ́ ọ̀rọ̀ fi rà rẹ̀ òun náà ní pé ká ṣe lè gbà mí ká ṣe lè rí gbà mí ṣùgbọ́n àbí apá ìlọ́ òbí náà ń bá ṣe náà ní àwa náà ń ṣe eré ìgbẹ́lu tí a máa ń ṣe nínú àwọn àdúrà tó wáyé gẹ́gẹ́ bí bàbá wa yóò bá ṣe wá ọ nínú ẹ̀rù ni pé ká máa sọ àmọ́ fún ọ̀fẹ́ ilẹ̀ háyìnà wà lẹ́yìn ìlànà ìwọ́n náà bá kórìí alàyè wa tó kú wa wàṣẹ̀hìnà wàṣọ̀hìnà àwọn tó wà nínú wa àtàwọn bí òsì ló wí wàṣọ̀hìnà wàṣẹ̀hìnà ọmọ nínú wa àtàgbàlagbà ló wa wàdákà nínú wa ìsáyà ẹ̀dúdọ́kùn nínú wa tóbi nínú wa aláhùnmọ̀ lọ́la ẹ̀káhùn nílà fàṣìlì àlẹ́ ìsìlám ìwọ náà bá ẹ̀kú bá ṣẹ́bi ẹ̀kú ló wa bá wa ṣẹ́bi ẹ̀kú ló ìsìlám wà náà bá ẹjọ́ bá sẹ́kù ní wọn fàdùwà fìlì àyẹ̀lẹ̀ ìmọ̀ ìwọ náà bá bá wa gba ìdí ẹ̀rú ìmọ̀ni o gbogbo gbàtú bá fẹ́ pa wá lè bá kú sórí ìmọ̀ni aláàbò ìlànà àṣàbò ìwọ náà bá a ti ṣàdúrà fún àwa jẹnẹrálì àtòkù jẹnẹrálì a lè ti ṣàdúrà fún àwa náà jẹnẹrálì ojú àdúrà kọ òkú báyìí aláàbò ìlànà náà wàá bíi ìwọ náà bá bá wa fún ní àlàáfíà wàá àfihàn ìwọ náà bá wa ṣàmójú kúrò fún wàá kúrò ìlú ìlànà ìwọ náà bá wa ṣàpọ́nlé fún níbi tó fẹ́ sọ̀kalẹ̀ sí wà wá sí ẹ̀yìn ọ̀dọ̀ ọ̀dà tá a fẹ́ gbé òkú yìí sí ìwọ bá wa fẹ́ bẹ̀ fún wà sí obìnrin máa ń wà sáré ìwà náà ìwọ náà omi lásán bá wa fi bọ̀ wà sáré àwọn omi yìí ìwọ bá wa fi bọ̀ àti àwọn omi yìí gbogbo àwọn omi yẹn báwa ti fọ́ mọ́ wàdàkì wàdàkì yìí nà ọ̀tọ́ yà ìwọ náà bàbá wa fọ́ mọ́ kúrò níbi ẹ̀ṣẹ̀ káàbọ̀ ìwọ káwọn ọmọ abiyadu mi nà dáná gẹ́gẹ́ bá ti máa ń fọ aṣọ funfun aṣọ funfun bá ti máa ń fọ ọmọ yẹn tó kó bá já sí àáfẹ́ ìfọ̀pa ṣé kó jáde kúrò mẹ́ ìwọ náà bàbá ti máa ń fọ nǹkan ìwọ náà bàbá wa fọ òkú iná wàá gbé ìwò dáárọ̀ ọ̀yọ̀rọ̀ mi dáàbì ìwọ náà bá bá wa pèsè ilé fún wọn ilé tó dáa ju ilé tó fi sílẹ̀ lọ wàhálà ọ̀yọ̀rọ̀ mi láàbì ìwọ náà bá àwọn ẹbí àtàrà wá bá wa pèsè ẹ̀fún mi tó lọ yó àwọn ẹbí tó dáa ju ẹbí tó fi sílẹ̀ lọ wà sílẹ̀ olùjànà ìwọ náà bá bá wa ṣe ní ọmọ àdìyàn náà wà àìdùn mi àdáàbì kọ́ wàá ṣe ìdáhùn fi kọ́ọ̀rì ìwọ náà bá wàá fẹ́ sàárè rẹ̀ fún ọ wà lọ́wọ́ ìdáhùn fi ìwọ náà bá bá wa sọ ìmọ́lẹ̀ fún un sàárè aláàdúrà náà tàṣírí náà àjọrọ̀hùn àwa náà ká wá ṣàdúrà fún ìwọ náà wọ́n wa. ládàá sí ìyọ̀ máa ń gbà lórí gbogbo táṣì ìwọ náà máa ń kéde wọ̀ fún wa wà orí ìsìláàmù làwa kó lọ kájú wọn ọ̀dì àá lẹ́yìn tá a bá ṣe lé sọ lórí lápẹ̀lẹ̀ kọta àwa ṣe kí àgbọ̀yọ̀ tó lẹ́lẹ́yẹ wọ́n ti sẹ́yìn tó fi mọ́ta wà kí àyẹ̀yẹ yìí àwa sálámù sẹ́gbẹ̀ òtún wa sálámù yọkọ̀ wọ́n ti sàkíyàn yóò fa yìí máa kúlì tẹ̀síyà nínú àgbọ̀yẹ̀ tí a lè padà bó wá ní ẹ̀kúnrẹ́rẹ́ àbí ká má padà síbẹ̀ òun náà ní gbígbà tá sálámù wọn làwọn sálámù lẹ́ẹ̀kan ló dáhà fún ìyẹn àwọn èrí wa àdìsọ́gbà sàlámù alaykum kàdáfẹ́ àdìsọ́gbà sàlámù alaykum wa rahmatullah assalamu alaykum wa rahmatullah ẹgbẹ́ méjì àdìsọ́gbà sàlámù alaykum wa rahmatullah wa barakatuh assalamu alaykum wa rahmatullah so gbogbo ẹ̀ náà ni àwọn ẹ̀rí mi wà lẹ́yìn náà nínú bí bàbá sọ́ọ́ bí òun náà ni wípé nígbà tí a bá ṣe gbogbo ilé ìṣàhábù àyùnfà àyàlẹ́yìn máa kú lè tẹ̀sí wa ó jẹ́ ní tó dáa gbogbo bàtà bá ṣe aláwa bá kàmá ka ọ̀wọ̀ wá sí òkè wàyí dàgbàdà lè má ìtumúra àgùgbò kọ́ọ̀d tó bá jẹ́ kóbìnrin àwọn ibi tá a ti sọ húhúhú yẹn àmàsọ ọlọ́sọ láwù fọkùnrin àmàsọ láhà sòkòlò tó bá ṣe kò gbé rárá ẹ̀ àdúrà ìṣàlá wọn bá wà fọ́ sí ojú bọ́ọ̀lù tàbá lè lọ wọlé ọkọ̀sọ̀ ìgbókè àmàlẹ́ àdúgbò àyẹ̀wò náà sọ fún gbogbo wa náà kábí ìwọ̀n sáré pé àmà. wọ́n ní wàyí àkàrà ti jìnnà gba ìsìnàtẹ́ ìyè kọ́nà láwùmá kò láwùmá gbogbo ilé ìdámbáwá ni tó bá jẹ́ méjì lé wọn ìdàbí sọ láwù téèyàn kan táǹsọ láhà tó tó bá dé lórí àásọ làwùmá fáwọn méjèèjì. wàyí àkàrà ti jànáza jàdáì àtàlù ìdáì tó bá jẹ́ pọ́pọ̀ ìdàbí sọ láwù táǹsọ láhà táǹsọ làwùmá àmàsọ láhù tó di yé tó bá tó bèrè nìkan ni wọ́n kọ́kọ̀ làwọn náà tó fi di yé lárúbáwá nìyẹn eléyìí jẹ́ ló fi ọ̀sẹ̀ fi yà sọ kọ́nà balùwẹ̀ ọlá ó ṣàlùfẹ́ òrùkọ̀ fún tó bá di ọmọdé mi tó bá di ọmọdé ọmọdé tí ò lẹ́sẹ̀ lọ́rùn yìí ká máa ń sọ pé kọ́nà ọba tó bá wa fi orí ju ọmọdé ìtorí pé kò sẹ́sẹ̀ lọ́rùn òun tá a máa sọ lọ́rùn tá a máa ń mẹ́jẹ àìlùmọ́ fáwọn tó wà lókùnrin ìwà ìlẹ́yìn ìwọ náà bàbá wa ṣe ní ohun tá a gbé nǹkan àti ọbọ fáwọn òbí ẹ tá a ṣe ṣe rere fún wọn wà ṣẹfí àlù mùjáàbà ìwọ náà bàbá wa ṣe ní ṣẹfí ẹ ẹ tá a gbé olùṣìpẹ̀ gẹ́gẹ́ bá lóbi ṣe sọ fún ọmọ ìlànà ṣìpẹ̀ fáwọn òbí wọn. aláwọ̀ náà sẹ́kì ìdíbi mọ̀wá sí ìhìnbá ìwọ náà bá ọmọ àpò iṣẹ́ rẹ̀ àwọn òbí ẹ̀ méjèèjì kó wá dé sábà ní kí àpò iṣẹ́ rẹ̀ lọ́lẹ̀ fún wọn wọ̀. wàá rí bí ojú ra búbá iṣẹ́ sábà ní kí ẹ̀sán wọn bí lè pọ̀ wà ní ṣíṣe lè sọ ní ìsálà pé gbòmìnir wọ́n bá wa da ọmọ yìí náà pọ̀ kẹ́ pẹ̀lú àwọn ẹni rẹ̀ tí wọ́n ti kọjá lọ. wàjà á lè fi ìfipálà fi Ibrahim alayhi salatu wassalam wọ́n bá wa fi ọmọdé sí abẹ́ àbójútó àdọ́bíwá Ibrahim ìwà tó ń sọ wà ní ọ̀sánlá nígbà tó ń ṣe ìrìn àjò ìṣúra wà ní ìrà tó lọ sí Jerusalem tó lè lọ sọ́mọ̀ nígbà tó dé sọ́mọ̀ tó ti rí Ibrahim ó ní òun bá àwọn ọmọ kéékèèké ní ọ̀dọ̀ Ibrahim Ibrahim sọ fún òun pé òun náà ni àwọn ọmọ tí wọ́n kú ṣáájú wọn tó bàlágà tó kó kọ́nà ọba àdékè ọlá tó bá wà fi sí àyè wà sí ìlú ọ̀rọ̀mẹ́tìkà àgbàgbà ìgbọ̀nsẹ̀ ìwọ náà bá wá bá wa la ọmọ yìí náà kúrò níbi ìyá iná ọmọ tó mọ kékeré tọ́nà bá bá fi ìyá náà jẹ́ kò sí tó bẹ́ẹ̀ fi ọlọ́wọ́ wa alágbèrè gbogbo náà bá kó bára ti bí mi. tó àdúrà yìí sọ fún wa kó ṣe é ṣe ó wà nínú àwọn ọmọ kékeré tí wọ́n kú ṣáájú kó tó bàlágà ọ̀nà ọ̀tọ́nà bá lè fi wọn náà tó bó bá fi wọn náà bá a lè yàn mí bó bá ti wọn náà bá lè sọ̀rọ̀ ṣe kò sí kó sí ó fẹ́ fi wọn náà bá lórí ìdí. ó bá ṣe tó kọ́nà ọba tó fi wá ṣe òbí ẹ̀ dáadáa. na ìyẹn jẹ́ nípa bí a ṣe máa kírun sí òkú lára ní ṣókí nínú àwọn nǹkan tí ó wá ṣe pàtàkì a ti sọ fún wa lóko fẹsẹ̀ nílẹ̀ pé a lè kí a lè ṣe aláwọ̀ akọ́bá títí lọ sí orí ìkẹsàn sòrí lè jẹ́ lọ sónà tí a sì gbọ́dọ̀ máa ká ní ní àwùjọ wa a ti sọ fún wa pé a lè gbé ọwọ́ wa sókè nígbà tí a bá ń ṣe Allahu Akbar bákan náà nínú ẹ̀ òun náà ni wípé bá ti wá ń káwọ́ mọ́yà. bá ṣe bá káwọ́ mọ́yà nígbà tí a bá fẹ́ kí òun náà ni nínú tí ó tọ́ òun náà ni kí a káwọ́ síbi ìdúró lórí ìṣàlẹ̀ àyàrá náírà àti owó ọ̀kí wa lórí ọwọ́ àlàáfíà ilé ìjẹun tí a gbọ́dọ̀ gbìyànjú láti lọ ṣe. bákan náà ni wípé ẹjọ́ fẹ́ sálámù nígbà tí a bá ń kírun wọ́n ní sálámù wa ká ṣe sí wọn gẹ́gẹ́ bí hadith ṣe wálé lórí. sálámọ̀ wa ká ṣe ní ohun tàwí tí tàwí jẹjẹ ojú tí a máa ń pariwo ní àìmáàmù àwọn wàrà àwọn ìdáni kàkàwà àtẹkùjẹ náà kò ní tún táwọn wá pariwo bá ti máa ń ṣe ní kàkàwà assalamu alaikum wa rahmatullah ìyáàgbà ọmọdé ń bẹ̀rẹ̀. tó bá ní àwọn tó wà lẹ́yìn ìlú ọ̀dọ̀ tó náà ló ti látàrí gbogbo àwọn tó wà lẹ́yìn ọ̀dọ̀ àgbà tó ti sálá lọ. sọ ilé ìjẹ́rìí ló súnmọ́ tí a gbọ́dọ̀ bójútó tóró fẹsẹ̀ rí ẹ̀ pé sọ́nà ìfẹ́lẹ̀ ló fún ọdún lọ sí ìṣẹ̀lẹ̀ yà sọ̀rọ̀ òun náà ló kó sálámù ní gẹ́gẹ́ nígbà tí ó bá ṣe ìrìn tó kí من وراءه من وراءه مثل من فعل الغلو ojú náà bá ṣe pẹ̀lú ìtara lọ ṣe tó kọ́ni bá ti wá ṣe ìlú ara rẹ̀. ó lè jẹ́ nínú àwọn nǹkan tí a fẹ́ pè wá sí àkíyèsí. bákan náà nínú àwọn nǹkan tí wọ́n fẹ́ ká mójútó àyàkífà ìmáàmù kìdá àrọ́ ti rọ́jùl wà wáṣà ti mọ́ra ẹni tó jẹ́ imam tó fẹ́ lídìí wa láti kírun sí òkú lára wọ́n fẹ́ kí imam tó bá jẹ́ ọkùnrin ẹni tí a fẹ́ kírun sí lára ibi tí imam máa dúró sí òun náà ní níbi orí ẹni tó jẹ́ òkú níbi orí òkú ni imam máa dúró ló máa dúró sí. Si tó bá jẹ́ obìnrin a jẹ́ níbi àárín ilẹ̀ ìmọ̀mọ̀ rẹ̀ tí a bá wo àwòrán tó wà lọ́wọ́ mi pápẹ̀rẹ̀ náà tẹ bá wo píkṣọ̀ yìí mo rò bá ní píkṣọ̀ yìí sáfù ni wọ́n tò yìí tẹ́ bá wo sáfù ni sáfù alákọ̀ọ́kọ́ sáfù ẹlẹ́ẹ̀kejì sáfù ẹlẹ́ẹ̀kẹta tó ti yé ìmáàmù wà ní iwájú wọn òkú ọkùnrin lélẹ̀ ẹ̀ẹ́rí pé wọ́n fa aláìkan síbi orí ẹ̀ ẹ wo bí tí mọ́mù wà ẹ wo bí tí òkú wà tó ti yé tó yé nígbà tí òkú bá wá jí òkú tó pọ̀ àbọ́mọdé ni abẹ́ kírun sí lára tọ́mọdé yẹn jí ọkùnrin bí a ṣe dúró mi orí ọkùnrin bẹ́ẹ̀ náà ni mọ́mù máa dúró mẹ́ ọmọdé tó jí ọkùnrin lélẹ̀ tó bá wá jí obìnrin àtọmọdé ni o àti àgbàlagbà ni o ìmọ̀mù ẹwù bí tó wà ẹ̀rí páàrin ni tó ti yé tó bá wá jẹ́ wípé òkúta fẹ́ sí pọ̀ òkúta fẹ́ sí pọ̀ ẹni tó bá wà wájú mọ́ọ̀mù á di ọkùnrin tó ti yé tábà wá rí pé ọmọdékùnrin tún wà bẹ́ẹ̀ òun la máa gbé tẹ̀lé tóbìnrin bá wà wà bẹ́ẹ̀ tó jẹ́ ọmọdé òun la máa gbé tẹ̀lé lẹ́yìn náà ló ṣe wá kan obìnrin tí ó jẹ́ àgbàlagbà mo rò pé a rí àwòrán yẹn tó yẹn ní ẹ̀sáǹpù bíi tí òkú bá kú ìbọn ni máa dúró sí gẹ́gẹ́ bíi tí àwọn àbá ń ṣe ní àlàyé ní tó kọ́nà ọba kó fi wá ṣe òye ọ̀làyà náà wà á yà kúnlọ rọ́jòló mímọ yẹ́lú ìmọ̀ ìlà sábà àti ìjàdánù wà ní máa mímọ yẹ́lú àlẹ́kìmọ̀lá wọ́n ní kí a bá gbé sí òun báyìí ó jẹ́ wípé ọkùnrin ló máa wà lẹ́yìn iwájú ìmọ̀ ìdàlẹ́yìn followed by obìnrin obìnrin ló máa wá súnmọ́ kíbla tí ó ti yé ju ọkùnrin lọ tí ó ti yé náà wà nǹkan máa ń wà fáàlì kó di mọ̀ sọ̀bí àlà mọ́ra tó mọ̀ mọ́ra tó mọ̀ sífìlà. so ní inú àlàyé tí bàbá ṣe ń bí wọ́n ní tó bá dé àwọn tí wọ́n pọ̀ ní àkọ́kọ́ gbé ọkùnrin tó jágbàlagbà síbẹ̀ àfi tó jẹ́ ọmọdékùnrin àfi àwa gbé obìnrin sí i obìnrin tó jágbàlagbà lẹ́yìn náà ṣe máa gbé obìnrin tó jọ ọmọdé ìlàfà ohun tí àwọn àfa mi sọ tí wọ́n ní ká fi ọmọdé yẹn síwájú obìnrin so ilé ìjẹ́nu tí a tún fẹ́ gbọ́yé náà so ilé ìdí àlàyé tí wọ́n ṣe bí gẹ́gẹ́ bá jíjẹ fún wa ní practical example ẹ̀yẹ tí wọ́n náà fún wa ṣe fún ìgbẹ́ dáadáa wàyà kúrò nù sọdún mẹ́jẹ̀ mìíràn khalfa imam wọ́n ní gbogbo àwọn tí wọ́n wá ń kírun àwọn a máa wà ní ẹ̀yìn imam ilà yakuna wahidan lam yajid makanan khalfa imam fa innahu yaqifu an yaminihi wọ́n ní tabawa rí èèyàn kan tabawa rí èèyàn kan tó jẹ́ kó wọn padà rí àyè ní ẹ̀yìn mọ́ ìwé ẹni wà dúró sí ẹ̀gbẹ́ ọ̀tún ìmọ̀ gẹ́gẹ́ bá ti lọ sí mọ́ṣáláṣí fàbẹ̀rẹ̀ ìgbàláyé wà àwọn tí wọ́n ráyè kí wọ́n á dúró ní ẹgbẹ́ ọ̀tún ìmọ̀ ṣe fún ọ̀gá àlùfẹ́ọ́lá kò sì lè fi ẹ̀rù kọ̀ọ̀kan wa kó fi wá ṣètò ìyá ọ̀rọ̀ àgbà èyí ìjọ nínú tí a fẹ́ sọ fún wa nípa ìwé kíkí sí òkú lára kọ́lọ̀ bá fi wá ṣe ètò ìyá ọ̀rọ̀ àgbà èyí ni ọ̀rọ̀ nípa ìwé kíkí sí òkú lára àdẹ̀rí pé ó ti yé gbogbo wa kó lọ bá tó túbọ̀ fi yé wa lórí àṣìṣe lọ. èyí ò tún tẹ̀lé tí ó bá ti dá fún ẹnu lẹ́yìn àti wá kí ló sókun lára. èyí tó pọ̀ ọ̀nà kí á fi òkú báwo la ṣe ń fi òkú. wọ́n ní ojú tí òkúta fẹ́ kù nínú ta gbọ́dọ̀ gbọ́ yé. yẹ́n ti fi dá fún ẹnu lẹ́yìn wàdà òkú àná kàfíràn. agbọ́dọ̀ sí gbogbo kódà kò jẹ́ kìsì òní agbọ́dọ̀ sí wọ́n ní nítorí wípé kí ni ó pọ̀ nú àwọn sàhábà gẹ́gẹ́ bí tọ́lá àti àwọn ẹlòmíì tí wọ́n sọ wípé àlọ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam amara yawma Badr bi arba'atin wa ishirin rajulan àwọn tí wọ́n dín ní twenty four nínú àwọn tí wọ́n jẹ́ kùrẹ́ṣí tí wọ́n kú sójú ogun ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó pàṣẹ o pé kí wọ́n sin wọ́n wọ́n sin wọ́n lórí ara wọn kọ́kọ́ dà wọ́n sí inú sáré gẹ́gẹ́ bí mass burial wọ́n fún wọn ilé ìjẹnu tí ànábì sallallahu alayhi wa sallam ń ṣe so ilé sọ fún wa wípé ẹ tó bá jẹ́ kéfèrè àgbọ́dọ̀ ṣe fún àǹfààní kó má bàa dá òun lẹ̀ ẹlẹ́ẹ̀kejì nígbà tí bàbá àbútọ́ àbá Ali bóni àbútọ́lìbù tó jẹ́ bàbá ẹ̀ tó jẹ́ àbútọ́lìbù ńgbà tó kú nígbà tí wọ́n wá bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam nípa pé kí la fẹ́ ṣe sí ọ̀rọ̀ arákùnrin ẹni tí ò mọ ọlọ́run ọba tó ti kú yìí anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún àdé pé idahab fawari idahab fawari ó ní lọ kó lọ bò láṣìírí lọ bò láṣìírí so kú kékeré a máa ń bò láṣìírí àníyù sọ fún pé iná mọ́ta mùṣìríkà ó ní kèfèrí mà ní ànábì ní máa lọ lọ́bù láṣìírí ìyẹn jẹ́nu tí ànábì sọ̀rọ̀ àjọ sẹ́lá tó sọ fún un. ó ní ìdá bàtẹ́sì nígbà tó ṣe ilé tán tó ti gbókù yìí ànábì sọ̀rọ̀ àjọ sẹ́lá sọ wípé ó yá ń sìn lọ́ọ́ wẹ̀ fàtẹ́sàlùsù tó máa tẹ́ ìtù ànábì sallallahu alaihi nígbà tó ṣe lé tán àlíyù ló ń padà lọ bá ànábì sallallahu alaihi wasallam fàdáàlì bìdàwàd ma yakuruni anna li biha humar ni'am aliyu sọ wípé nígbà tó ń fi ṣe lé tán anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ṣe àdúrà tó pọ̀ fóun inú òun sì dùn wọ́n wá sọ wípé aliyu wakana aliyu ìdàgbàsálà lè mẹ́yìí ti tàkàlà gbogbo aliyu bá ti wẹ̀ aliyu máa ń ṣe kí òun náà máa ń wẹ̀ ìyẹn ni tí nípa ohun tí àwọn àfa sọ nípa wípé ẹni tó bá wẹ̀ fún òkú ó jẹ́ mustahabu kóun náà wẹ̀ ẹni tó bá bá wọn gbé òkú ó jẹ́ mustahabu kó ṣe kí ni kí lábẹ́ máa ṣe kó ṣàlù àlá ṣùgbọ́n kò kì í ṣọ̀rọ̀ yìí so kọ́nà tí wàá ṣe kò ń gbẹ dáadáa nínú tí a fẹ́ ká gbọ́yé wàlà yudufanu muslim ma'a kafirin wàlà káfírin ma'a muslimin bali yudufanu muslim fi maqabiri muslimin wàlì káfírin maqabiri mushrikin. ẹ̀ tó bá jẹ́ onígbàgbọ́ òdodo mùsùlùmí àní sin òkú ẹ̀ pọ̀ mọ́ kú àwọn kèfèrí o a sì ní sin òkú kèfèrí pọ̀ mọ́ kú àwọn mùsùlùmí tí kèfèrí kan kú sí káwá gbé lọ títí àwọn mùsùlùmí àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ àbí kí mùsùlùmí kú káwá gbé lọ títí àwọn kèfèrí àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ o eléyìí ni tí wọ́n máa ń ṣe nígbà yí ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sì ní títí di ìṣe náà òun náà ni a fẹ́ kí àwa mùsùlùmí máa ṣe wọ́n ní tó jẹ́ súnà àdáfínú fil maqbara òun náà ní pé tá a bá fẹ́ ṣe òkú ká bí òkú lọ sí tẹ́ ká má kọ́ ṣe yorùbá ẹlòmíì inú pálọ̀ nínú ilé ni wọ́n á ṣe òkú wọn sí àwọn ẹlòmíì àti sẹ́kùlé àwọn ẹlòmíì àti síta àwọn ẹlòmíì àti sínú pásíèjì eléyìí ohun tó yẹ ká jìnà sí ni o àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí sàárè nínú iṣẹ́ ni wọ́n máa ń gbé wọn lọ ànábìwá muhammad sallallahu alayhi wa sallam nígbà tó kú àwọn sọ̀hábà oríṣiríṣi ni wọ́n padà wò pé kí la fẹ́ ṣe báyìí pẹ̀lú òkú ànábìwá muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí yàwá aisha ti sọ ó ní ikhtalafu fi dafni àwọn èèyàn ṣe fanfa pa pé á ah, kí la fẹ́ ṣe báyìí ibo la fẹ́ ṣe ànábì sí wọ́n wá ní nígbà tó rí bẹ́ẹ̀ Abubakar rọ́bì aláàyè ó sọ wípé sẹ́mi ẹ̀sùn yóò lọ sí ilé sọ̀rọ̀ bá àyè òfin náà ṣé àyè máa nà sí ìtò wọ́n ní mo gbọ́ nǹkan kan lẹ́nu àdóbi sọ̀rọ̀ bá àyè òfin náà tó jẹ́ kí ni ìgbàgbé ẹ̀ ó ní mo kọ́ bùbọ̀ lọ́hùn nàbí yá ilà fi mọ́ọ̀gì ìlẹ́bí mo ṣe bu àyè padà fi yìí ó ní ọlọ́run bò gba ẹ̀ àdóbi sọ̀rọ̀ bá àyè òfin náà ó ní ọlọ́wọ́n bò kí n gba ẹ̀mí ànábì ọlọ́ọ̀gá kan àyàfi kó jẹ́ pé ní àyè tí ó nífẹ̀ẹ́ pé kí wọ́n sin sí. ó túmọ̀ sí débi tọ́nà bá fẹ́ kí yọ sí ànábì sísọ ọba àlùsẹ́lá ilẹ̀ ló kú sí pàtàkì lóhùn fi ìmọ̀ obìnrin fi ránṣẹ́ wọ́n wá sí ànábì sí ibi tí ibùsùn ẹ̀ wà gan-an ibẹ̀ ni wọ́n gbọ́ tí wọ́n sí ànábì sí. káwọn àgbà yìí wọ́n sí ànábì náà sínú kíṣó ń lọ́wọ́ àwọn tó bá tuntun rẹ̀ nípa ti ọ̀rọ̀ sí eléyìí ọ̀dà èèyàn ló bí oríṣiríṣi káfà mi bá ti kú báyìí ìlú mi bá mi báyìí ó pọ̀ ní ọmọ sálásí ńlá ló kọ̀ ọ́ àti ìbò mi lọ lẹ́yìn wa ìwádìí mọ́sálásí ìlú mi bá mi lọ bẹ̀ ìbẹ̀rẹ̀ wa lọ sí i ibi mọ́sálásí wọn bá ti òkú síbẹ̀ kò lẹ́sọ̀ fún wa ká kí òun lọ kọ́nà tó wá ṣètò ní ara rẹ̀ ká kí òun sí ká sí òkú báyìí alókàsí òru síta rẹ̀ ayàlọ́tọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sùn bá jẹ́ wípé òkú tó kú sẹ́yìn nígbà tí wọ́n fi àgbẹ̀ ó lọ sójú ogun ibẹ̀ ni wọ́n pa sí irú ẹni bẹ́ẹ̀ ibi tó kú sí ìlú tàbátì ó yàtọ̀ sẹ́ tó kú omi o kẹrẹkẹlẹ yorùbá ló ṣe kú ẹ tó bá kú sí bí ẹ̀rí tó ń bọ̀ ètí ògùn yẹn náà ló wá sí ti kò ń jòkó yìí o òkú mùsùlùmí wá ti kúrò níbẹ̀rẹ̀ wá lọ sí sí ibi tó ń ti àwọn mùsùlùmí sí. wọ́n lè yan polú ilẹ̀ mọ̀kọ́ọ̀dẹ̀ àwọn tí wọ́n bá dé ní báyìí àdúgbò wọn lọ síbi tí wọ́n ṣe òkú sí ibi tí wọ́n bá ń ṣe ibi tó kú sí náà ni àwọn sì wọ́n sí gẹ́gẹ́ bí ìkọ́nà ọ̀sán hábà ṣe sọ fún wa. wọ́n ní kọ́ọ̀dà ọ̀sán ọ̀sán ọ̀sán fẹ́ẹ́ lẹ́nu ìlànà ìmọ̀ṣẹ̀kí náà ìyókàtìlà àlọ́ ìdáhùn láti lọ bá òkú wọn jẹ́ olùṣọ́gbọ́gbà. وقال أبي وقال عبد الله ومن يا جابر ابن عبد الله لا عليك أن تكون في مزار أهل المدينة حتى تعلم إلى ما يصير أمرا فإني والله لولا أني أترك بنات لي بعدي لأحببت أن تقتل بين يدي so ní ohun tí ànábì sallallahu alaihi wasallam sọ hadithi hadithi tó gùn ní látara àsìkò òun náà ni wípé ibi tí òkú bá kú sí tó bá ti jẹ́ òkú ṣẹ̀hìn ibẹ̀ ni ká sin wọn sí gẹ́gẹ́ bí àwọn tí wọ́n kú sí Uhud àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ni wípé òkú tí a fẹ́ sin wọn ò fẹ́ ká sin òkú ní àwọn àsìkò mẹ́ta àkọ́kọ́ mbẹ̀ alaukot almanahiya àwọn àsìkò tí wọ́n kọ̀ fún wa pé ká kírun wọn ò fẹ́ ká sí o àyàfi tó bá jẹ́ dọ̀rúrí a ti sọ ilé náà lọ́sẹ̀ tó kọjá gẹ́gẹ́ bí báádà sóró ẹ̀ báádà làásìrì àti ní ìgbà tí òòrùn bá kan àtàrí gẹ́gẹ́ bí àwọn bíi twelve o'clock bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká má sí òkú ní àwọn àsìkò yẹn àyàfi tá a bá rí dọ̀rúrí tari pé tí a bá sí lásìkò yẹn òórùn yẹn á pọ̀ tó dẹ̀ máa kó nira bá wa nínú àsìkò tí wọ́n fẹ́ ká sí òkú òun náà ni tó bá di alẹ́ alẹ́ ká má ṣe àyàfi tó bá jẹ́ dọ̀rúrí tàbá ní pálẹ́ lòkú ìkú tàbá ti tèsí lálẹ́ oríṣiríṣi nǹkan ló lè padà fà ká tètè sí ní alẹ́ yẹn náà ni bọ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kó má jẹ alẹ́ ni a máa sí òkú wọ́n ní tó bá wá jẹ́ pa fẹ́ ṣe lálẹ́ náà a lè ṣe é pẹ̀lú kájọ àlùmọ̀sọ́ọ́bì a lè lo torchlight a lè tún àtùpà láyé tá a wà yìí tó bá jẹ́ pé jẹnẹrétọ̀ náà níbi tí wọ́n fẹ́ ṣe òkú sí gbogbo ẹ̀ náà kò sí láì fi ń bẹ̀ eléyìí jẹ́nu tí a rí àwọn àkọọ́lẹ̀ bó tiẹ̀ jẹ́ kó wà ní àwọn àkọọ́lẹ̀ yìí táwọn afá sọ wípé ó lẹ̀ sọkọ́nà tí wá ṣe kò yẹ ọ̀la nínú tó fẹ́ fún wa òun náà ni wípé sáré ta fẹ́ gbé kájọ kó di dáadáa ká sì jẹ́ kó fẹ̀ ká sì bẹ̀ dáadáa eléyìí ẹni lè ti wọ́n fẹ́ àwọn àdìsí pọ̀ nínú eléyìí náà ṣùgbọ́n láti tètè lórí ká lọ eléyìí ẹni sọ́nà. bákan náà ni wípé èyí tó dáa òun náà ni wípé ká bá fẹ́ gbé sáré lọ́yọ̀ yusuf kì í kọ́bílà láhàdù wà ṣáàkì wọ́n ní ìgbàláyé wà kábẹ́ ní láhàdù àbí ṣáàkì ṣáàkì náà ni pé ká jẹ sílẹ̀ lọ kápọ̀ jẹ́ kòtò lásìkò ni wípé tí a bá ti gbẹ ta ti gbẹ kòtò lọlẹ kára gbẹ ìyàrá nísàlẹ̀ náà àti gbẹ nǹkan báyìí gẹ́gẹ́ bí ìṣèlú ìṣèwà yìí ṣe àwa nísàlẹ̀ kára gbẹ ìgbẹ ìwà nígbà kó jẹ́ pé inú ta gbẹ ìlànà kí òṣùwọ̀. ilé ìjẹun. ìkọ́ni àlè ìmọ̀tò lọ́wọ́ rẹ̀ nígbà táwọn ń sọ nípa ọ̀rọ̀ yìí wọ́n ní tí wọ́n bá tó wípé ilẹ̀ tílẹ̀ yẹn bá tó ilẹ̀ tó jẹ́ wípé ta bá gbẹ́ ta bá gbẹ wọlé lẹ́fẹ̀ẹ́ tí òní máa tílẹ̀ kò ní máa dà wálẹ̀ wọ́n ní láti ìyẹn ló ga jù ṣùgbọ́n tó bá jẹ́ pé ta bá gbẹ yẹn dá máa lọ dà wálẹ̀ ká gbẹ ṣáàpù yẹn ló ṣe kí ni òun ló ga jù ṣùgbọ́n ìyẹn tó bá jẹ́ pé méjèèjì náà ló rọrùn ká gbẹ láti òun náà ló ṣe kiri ilé ìlọ́dà ilé ìjẹun tí wọ́n fẹ́ kó tún yé wa. nínú ẹ̀ náà ni wípé àwọn ni wọ́n máa gbé òkú sí ìlú sàárè àwọn tí afẹ́kún jẹ́ òun náà ni wípé àwọn tí wọ́n bá jẹ́ ara ilé òkú nínú àwọn ọkùnrin wọ́n jẹ́ ọkùnrin òun ni afẹ́ tó bá jẹ́ obìnrin lórí pé nígbà ìṣesí tí àwọn sọ̀hábà máa ń ṣe. bákan náà ni wípé àwọn ọkùnrin wọn lágbára. bákan náà ni wípé tó bá lè bí àwọn obìnrin ni wọ́n fẹ́ ṣe wọ́n lè má lágbára láti ṣe kó padà di wípé ibi tá a fẹ́ kó yọ jáde bọ́ lára òkú kó padà yọ jáde. àwọn tí wọ́n bá jẹ́ ara ilé òkú yìí àwọn olólẹ́kọ̀ọ́ sí jùlọ tí wọ́n bá fẹ́ gbé òkú sínú sàárè kí wọ́n gbòdì tí wọ́n bá wá lágbára àbí wọ́n tó tá a bá rí àwọn tí wọ́n fẹ́ ràn wọ́n lọ́wọ́ kò sí láì fi lẹ̀ àwọn ẹ̀rí pọ̀ lórí ilé iná. wọ́n ní bákan náà ó tọ́jú tó bá dé ọkọ kó o ṣe ilé ìfún rẹ̀ ọkọ lè gbàyàwó ẹ̀ sínú sàárè ó lè pe kòkò síbẹ̀ tó bá ní agbára láti ṣe tó bá jẹ́ kágbára sí ẹ̀yìn kò ká ó lè fi àwọn èèyàn náà tí wọ́n ràn lọ́wọ́ ṣókìyé wọ́n wá ní májèlú kan wà mẹ́rọ ẹni tó òkú sínú sàárè lójoojúmọ́ wípé ní ọjọ́ yẹn lọ́dún kò súnmọ́ ní ẹ̀rọ ìyẹn ló súnmọ́. àlọ́dúnrún Muhammad sallallahu alaihi wasallam nígbà tí wọ́n fẹ́ ṣe ọmọ ẹ̀ tí ó jáde láyé. àlọ́dúnrún alẹ́lẹ́ kọ́ mi rọ́dùn lábẹ́ ìkọ́ ikú lẹ́yà àdáhùn fàfàlà àbùtọ́ ìhàdáhùn. àlọ́dúnrún olùgbé tó bẹ nínú yìí nínú ìyọkùnrin fẹ́ wá ní ẹjọ́ òsùnmọ́ ara ilé rẹ̀ ní òru mọ́jú àbútọ́ ẹ̀ sọ pé bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ọlọ́wọ́ ọba èmi ò sún mọ́yàwó mi lórí lọ́dún àdóbi sọ̀rọ̀ náà àdìyẹ sọ́dọ̀ ní fáìlì tó ní bóyá sọ̀kalẹ̀ sí ní sáré fanọ́gẹ́lá tó kọ̀ wọ́n náà arákùnrin bá bọ̀ sí ní sáré láti gba òkú sí ìlú sáré ilé ìjẹun ohun tí wọ́n fẹ́ kí amójútó nígbà tí arákùnrin tí òkú sí ní sáré tó kọ́ wọn bá lè jọba kó fi wá ṣètò ìjọba náà àwọn ìwọ́n bá sọ ìlú náà ní bàbá wa inú bá ti sọ̀rọ̀ wọ́n ní ọta fẹ́ràn ní pé ká tẹ sàárè yìí tó di ìlà wákàtí ọdún kájọ́ sí sàárè jù tó di àárín èèyàn bí mo ti gba pé ìlú ló ti bá wọ inú sàárè káfẹ́ bí òkú sí kó ní bí ìgbòho rẹ̀ tó di kó jẹ́ bí ìgbà méjì rẹ̀ ohun tí wọ́n fẹ́ nìyẹn kó jìnà ṣùgbọ́n bẹ́ẹ̀ báwo ń gbà mí ìdájọ́ sí òkú sí ibi bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ báyẹn ti kọ́ òkú mi sáyẹn bẹ̀rẹ̀ lọ́wọ́ yá sí àyíbi tó ní wà tó ló ń sọ bá ti jọ sí tó ń jọ báyìí pẹ̀lú ti bẹ̀rẹ̀ ẹ̀sìn níbo ni àwọn láìsí. wọ́n yà tó lọ sí ni láti lè gbé àtìlẹ́ fíbílà wọ́n ní kájọ́ sí láàbù wa bẹ̀ ní ẹ̀sẹ̀ ibi tí fíbílà bá wà nísìnyí bá bẹ̀rẹ̀ afẹ́ sí òkú ẹ̀jẹ̀ tó fíbílà àbí tí a bá ti wá bẹ ìyẹn tí ó sọ fún wa. wọ́n yóò wá ìwọ́nyí ti láhà àlàjáde àìmọ̀nà bàbá wa fẹ́ bí òkú síbi sáré kó jẹ́ pé ẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀ báyìí lè ká fi lélẹ̀ ṣókíyé òun ni kí a fi lélẹ̀ nígbà tá a bá fẹ́ gbèsè eléyìí tí a gbọ́dọ̀ ṣe nígbà bàbá tẹ̀sí wa la yíṣọ́ ìwádìí sàwọn akárẹ̀ ìwádìí tọ́jú náà àwòrán tàbá wá kó kùsùn lọ sàárè ká nígbò báwa lè sáré tó mọ yóò sọ̀rọ̀ àlẹ́ ìlànà lábẹ́ nígbà tá a bá ti fi sínú ẹ̀ a lè wá òkúta àti kì í sínú ihò náà àwa lè fi òkúta tó bá lè má yí sẹ́yìn àti òkúta lọ àti blọọkì àti jáde ìwé jẹ́ ohun tí ọ̀fẹ́ ká ṣe. wọ́n ní tá a bá ti ṣe lóòótọ́ ká fi iyọ̀ bẹ̀rẹ̀ ká fi sí débi wípé wàyà sí ìtura kábí yẹsọ sí sódà òkúta yóò ní yí padà wọ́n ní ilé ní ká ṣe wọ́n wá ní tí ò bá rọrùn nígbà a fẹ́ dí òkú sọ̀rọ̀ kó má bàa yí padà àwa rí òkúta tá a lè lò ìjọba tí ìlú lárúbáwá ní ìlú àwọn tí wọ́n fi òkú sí lọ́gọ̀rọ̀ gbà ẹ̀rí wọ́n ti ní àwọn òkúta tó dàbí blọọ wọ́n tún lè gbò kí tó lè gbọ́ láti ti báyìí ká ní òkú yẹn dúró ni. eré ìjẹun tí a lè ṣe sábà nílé wọn ní ká lo nǹkan mi tí ó ti yé tàbó tó bá jẹ pákó náà ní ayé ẹ wá yọ a lè fi pákó a lè fi di ṣùgbọ́n tabari yẹ̀pẹ̀ tabari àwọn òkúta yẹ òun náà ló dáa ló dáa jùlọ tó mọ yohanu aleyhi turọ taba ṣe lè tán àwa da yẹ̀pẹ̀ bò wọn nígbà tí a bá ń gbókù sí sáré yìí taba ti ń ṣe báyìí nígbà tá a gbókù sínú sáré yìí a máa sọ pé bísí mi là wàhálà lílà ti ní orúkọ náà àti ní pẹ̀lú ìlànà lórí sọ̀rọ̀ àlọ́ sẹ́lá a lè sọ pé wàhálà bí láti rasulillah a lè sọ pé wàhálà sunna ti rasulillah ilé ìjẹun ti ọ̀fẹ́ ká ṣe wàyà rúfàrù alikọ́bùrù kọ́dọ̀rọ̀ ṣíbùrọ̀ tábà wá dúró sínú sáré sáadà yẹ̀pẹ̀ ní tán o tó jẹ́ gẹ́gẹ́ bí lẹ́ǹtì ọwọ́ báyìí wọ́n fẹ́ sáà iyẹ̀pẹ̀ yẹn kó gbà tó dà bókú bá fi ń lọlẹ̀ iyẹ̀pẹ̀ yẹn máa padà balance wọ́n yóò dọ̀rọ̀ ayé ni àṣọba ìtàyàfà ọ̀gá rẹ̀ nínú tí wọ́n fẹ́ òun náà ní wípé tó bá lọ òkú wa ibi orí òkú yẹn báyìí a lè gbé òkúta kékeré kan sí lọ a lè gbé òkúta kékeré kan sí lọ ẹ̀rù wá pàdánù sọ̀rọ̀ àìwọ̀sọ́lá tí ó fà ìgbà ilé yìí látara wípé tí ẹbí ẹni yẹn bá tó kú ẹni dà láyé pé bí ẹ bá kú tó bá tó ó gbà tó bá tó sẹ́gbẹ̀ẹ́ tó ti yé tí wọ́n bá sin ẹbí ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ tó tó bá sódà tó bá padà wọlé ìyàwó pé lágbájá la ti sùn òkúta ìwọ́dà so kò sí láti ìlú wọn ṣùgbọ́n ká má sọ gbàgbà ibi tí gbàgbà yìí láti wà ní. nígbà tó bá lọ sí sáré kan ṣe tó wá sọ pé ó níbi tí lẹ́sùn ń kàn tó ní rárá o ẹgbẹ́ ṣé wù mí ni. ọkọ̀ tí wàá ti fà fà fà fà ara lé ní wọ́n pè gẹ́gẹ́ bó ṣe wá lọ hamid salomu wa muhammad sọlọ mọ àlùwọ̀ sọlọ wà lọ́ọ́ ṣùgbọ́n náà. wọ́n ní tí a ṣe tán inú kòtà àgbáyé náà kò sí láǹtì nígbà tá a dára kòtà bá wọ̀ ọ́ lélẹ̀ ìdílé wípé kí ìyẹ̀kọ̀ yẹn lè ṣe kí lè kó wọnú ara wọn kò sí fún nǹkan mi ṣùgbọ́n nígbà míì àwọn ènìyàn pàápàá ti gbà wọ́n ṣí hà wọ́n bá ṣe ilé ìtọ́ wọn wá bẹ̀rẹ̀ sí ráàdì gbogbo sàárè òkú gbogbo ilé kábíyànjú láti jẹ̀lẹ̀ sí ọlọ́ọ̀dà àlejò ọlá tó lọ́sẹ̀ òkú wá ṣe òkú ayébùkọ̀ ìgbà àkàbọ̀ wọ̀nyẹ́dẹ̀ ọ̀rẹ́dẹ̀mẹ́yìn tó bá fi òkú tán wọ́n lè dúró ní sàárẹ̀ kí wọ́n ṣàdúrà tó kù torí bí àwọn ìsọ̀rọ̀ àlùsọ́lá àdébùwà Muhammad sọ̀rọ̀ àlùsọ́lá káàdì ìgbà fárahà lè dákun lẹ́yìn wákàtà àlẹ́ yìí tí àwọn ìsọ̀rọ̀ àṣẹlẹ̀ bá fi òkú tán adúró níbi orí òkú wọ́n àlùláwù sọ àtẹ̀síbí ẹgbẹ́ náà fún kọ́nà bá fẹsẹ̀ rí rẹ̀ fa iná wùlá àlùlù sàn tó ní wọ́n fi bí níbi rẹ̀ bá wọ́n ti sí wọ́n ti bí níbi rẹ̀ sọ ti sí láìpẹ́ káṣọ fáwọn èèyàn kó tó ṣe àdúrà fẹ́kù ilé ìjọba ti àfẹ́gbọ́ yìí. bákan náà wàyí ṣọ́ra ìdìbò lábì sọ́lì àléhìn àyùsọ́lì àléhìn bá dàdáfù wọ́n ní gẹ́gẹ́ bí a ti ìgbàláyé wà àwọn tí wọ́n bá kírun sí lára tẹ́lẹ̀ tí wọ́n dé wọ́n lè kírun sí ara sàárè yẹn a lè sọ fún wa lẹ́ẹ̀kan pé ó fi ń da jùlọ tó bá jẹ́ pé mọ́mù wà lára wọn tí wọn ti kírun sókù lára tẹ́lẹ̀ gẹ́gẹ́ bá ṣe sọ àti ṣe sí ànábìwà Muhammad sallallahu alayhi wa sallam òkọ́nà fi yé wa wọ́n ní torí pàmò bí ṣe bẹ́ẹ̀ àlà ayé kúnlọ dhalika fi hududi shahr fa wọ́n ní ta bẹ́ẹ̀ ṣe gẹ́gẹ́ bí bàbá ṣe mú wá bí kó má sì kọjá oṣù kan àbí tí ò tó bẹ́ẹ̀ tí ó ti yé kó má sì kọjá oṣù kan àbí tí ò tó bẹ́ẹ̀ wọ́n ní tó bá jẹ́ pásìkò tó ti pẹ́ ni àṣe lè gẹ́gẹ́ bí òfin o torí pé àrínú ṣe sí ànọ́bíwá Muhammad sallallahu alaihi wasallam pé tó bá ti kọjá oṣù kan ànọ́bí sallallahu alaihi wà lọ kí wọn sí òkú yẹn lára bákan náà nu tí wọ́n mú wá wọ́n ní la yajuzu li ahlil mayyit an yasna'u ta'aman lin wọ́n ní kò tọ́ fẹ́ tó bá àwọn tó bá jára lé òkú kọ́ wá wọ́n ro àmàlà àbí kọ́ díkàrà fáwọn ará lé òkú fáwọn èèyàn tí wọ́n wá kí wọn. wọ́n nítorí pé jẹ̀rí ìbùnà Abdullah alìbájáde sọ wípé asọ̀hábí ìjẹ̀lẹ̀ tó jẹ́ sọ̀hábà kọ́nà ọba kó bá wa fẹ́. ó ní kunna na'udu listima ila ahlil bayt ila ahlil bayt mayyit wa sun'ata ta'ama ba'da dafni minan nihaya wọ́n ní àwa máa ń kà á fún àwọn igbe tí ànábì sọ̀rọ̀ máa lè wọ̀sálá ní ká bá kélé òkú pé ká bá ń kélé òkú a máa ṣe sábà bí ìyàbò ọlọ́run bá sì lè bínú sí wa látàrẹ̀ ó nínú ta bá ń kà fún òun náà ni wípé kí gbogbo wa lọ wá máa kójọ nílé ẹ sí òkú kú fún káwá dájú kó kan kalẹ̀ ẹ̀yà abẹ́sẹ̀ àjọ àkókò àjọ ọjọ́ mẹ́ta ọjọ́ keje ọjọ́ kẹjọ àbí káwá máa dáná ó là máa ń kà fún àníyáhà nígbà tó kú bá kú ká máa sunkún ká máa wú ká máa pariwo kiri tábàbí sallallahu alaihi wasallam ó sì ṣẹbi ilé àwọn tó ṣe báyìí wọ́n ní Imam Ahmad ló gbà wá àdìsí tó fẹsẹ̀ rí lẹ́nu wọ́n ní àmọ́ sọ́nà àtọ̀áàmì láwù ṣùgbọ́n ká dáná ẹjọ́ òkùnkù fún ẹ̀rí pé tọ́nà bá ní káwa ṣe àti ń ṣe ìtọ́nà bá bá àwọn ọmọ olókùn náà ń dáná náà ń pa màálù àwọn èyí òkè ń pa màálù lọ́pọ̀ ọmọ olókùn ẹ tó kúkú kẹ́kọ̀ọ́ tí ẹ pa ogún fẹ́ kọ́ lé kẹwa gbé lọlé wọn ẹ ti bẹ̀ pé náà wọ́n dá wọ́n sì ní fíríjì kẹwa bá wọn lóògùn ẹ̀ sínú fíríjì àwọn ọmọ ẹ tó kúkú láàrin oṣù kan kọ́ ti ẹ̀ má màlá kọ́ má jẹ́ wípé oúnjẹ á máa jẹ wọ́n yà lólé ohun tá a lè ṣe fún ẹni tó kúkú fún nìyẹn kò wá ń ṣe fáwọn adìkámọ́ lójókòó ń bẹ̀ táwọn ẹni yá máa ń ká àwọn tó ti wà mí látàárọ̀ báyìí tí àní bá wọn wá búrẹ́dì àtẹ̀wà báyìí torí pé ń gbà mí lọ́dọ̀ Yorùbá àwọn kan ní ẹ àjàkàrọ̀kù àdèjàmàlàkù búrẹ́dì àtẹ̀wà gbọ̀nyìn là ń jẹ kódà náà àwọn àfáà tí wọ́n bá wò pé onísúnà onísúnà wọ́n láwọn gan náà lọ síbi àkà ibi òkú òkú àwọn èèyàn láàyè wọ́n sì wò pé kí làwọn fẹ́ jẹ bírèdì àti ẹ̀wà àgọ̀nyà lọ tó kọ́lọ̀ kó ṣe àlùwà kó fi wá ṣe kò gbẹ dada. nílé jẹ́ sí agbọ́dọ̀ gbìyànjú láti rí nípa sáfún sáfún wọ́n ní ó tọ́ yúṣúrọ̀ ìlú àkọ̀ríbihi wàdìrọ́ níhi àyẹ́sùn àrùláhùn fún wọn wọn lamma ja'ahu al-khabar bi mawti Ja'far bin Abi Talib radiyallahu anhu nígbà tí ìròyìn dé wá bá nípa Ja'far bóná Abi Talib nípa wípé jáde láyé ní Sham amara ahlahu an yasna'u ta'ama li ahli Ja'far Ànábì sallallahu alaihi wa sallam ó pa àwọn ará ilé rẹ̀ láṣẹ pé àwọn tó dí ẹbí ẹ̀yìn ẹ máa ṣe oúnjẹ lọ fún wọn ìnáwó àtàhù máa yùsùfẹ́ yòówù torí kó tó dé báwọn rẹ̀ kò tiẹ̀ ní jọ́ rójú láyè pa àwọn fẹ́ jẹun àdánwò ńlá ló bá wọn ilé ìjẹ́ nínú sunna wọ́n ní wàlà àròjà àlà àlì mẹ́yì ayé adáru ìrọ́nàhù aw ghayrahum lil àwọn tó gbóúnjẹ fún yìí àwọn èèyàn gbóúnjẹ wá fún ọmọ olókùn wọ́n wá wùnú àwọn ará ilé wọn tó jẹ́ pàwọn ẹni náà lọ́wà pẹ̀lú wọn látàárọ̀ wọ́n bá wọn fọbọ́ wọ́n bá wọn mójútó nulé wọ́n wá jókòó sí wa ẹjẹ́ àjọ jẹ búrẹ́dì àtẹ̀wà yìí àwọn lágbájá náà lọ gbé wá fún wa wọ́n ní yẹn yàtọ̀ torí pé àwọn tó jọ jí ara ilé náà ara ilé ni wọ́n tó yẹn yàtọ̀ tó kọ́lọ̀ kó fi wá ṣe kò gẹ́ dáadáa eléyìí jẹ́ ohun tí wọ́n sọ fún wa kọ́lọ̀ bá kó fi wá ṣe kò gẹ́ dáadáa nínú ọ̀rọ̀ tí wọ́n tún sọ òun náà ni wípé kò tọ́ láyé àdúgbò ìmọ̀ à alẹ́ṣidáàt alẹ́lẹ́mẹ́yì akitaru mi sàlátà ti àyàm ìlà àlàzáwùjì ha wọ́n ní kò tọ́ fóbìnrin tí èèyàn kú fún kó wá ló ń fẹ́ ṣe ẹ̀yìn dà kọjá ọjọ́ mẹ́ta o àyàfi ọjọ́ mẹ́ta lọ torí pé kí ni a gbọ́dọ̀ gbìyànjú wọn lóbìnrin tó bá jẹ́ ọkọ ẹni ló fẹ́ ṣe ìdá lé òun gbọ́dọ̀ ṣe oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá ilà antakuna hamilan fáìlà wàlẹ̀ ìlhàmù àyàfi tó bá jẹ́ obìnrin tó lóyún sínú obìnrin tó lóyún sínú ìdá àti tiẹ̀ kò ní ọjọ́ kan pàtó ọjọ́ tó bá bímọ ni obìnrin tó lóyún sínú bóyá kò tiẹ̀ tí mọ̀ fóun lóyún tọ́kọ́ fi kú ọkọ wa ẹmẹ̀pẹ̀rú obìnrin bẹ́ oṣù mẹ́jọ ó lè má ìdí ìbímọ so òun máa wà ní ọ̀rẹ́ dà sí tábí bímọ ni obìnrin bíi sì wà ọkọ lè kú ní ọjọ́ kan kó di ọjọ́ kejì ẹ̀ kó bímọ ẹ̀yìn dà sí ẹ̀ ti parí nìyẹn o ọjọ́ kan péré ló wá fi ṣe ẹ̀yìn dà sí tiẹ̀ so bí ọlọ́ọ̀bà àdìkẹ́ ọlá bó ṣe fìyẹn lélẹ̀ nìyẹn wọ́n wá sọ fún wa wọ́n ní lè tòbó ti súnà sọ̀híyá ànínàbí sọ̀rọ̀ sẹ́lá bìdáàlì ilé ìfẹsẹ̀ nílẹ̀ nínú alukur'an ó ti fẹsẹ̀ nílẹ̀ nínú súnà nàbí sọ̀rọ̀ àlùwọ̀ sẹ́lá wàá mọ̀ rọ́jùl falaya dúdú láwù ayàhídà àlà áhàdì mìnà làkọ́rì wà wà ìrìhìm ọkùnrin ò fi ṣe ìdá o bóyá èèyàn tó súnmọ́ ní abọ́ rẹ̀ ló wá òkú náà fẹ́ ṣe ìdá wọ́n ní ilé yìí ò tọ́ fún àwọn ọkùnrin o bákan náà nínú ẹ̀kọ́ yusra ul rijal ziyaratul qubur bayna waqtin wa akhar li du'a lahum wa tarahum alayhim wa tadhakkur li maut wa ma ba'da wọ́n ní ó jẹ́ nínú súnà tá fẹ́ fún àwọn ọkùnrin from time to time kí wọ́n máa bẹ sàárè wò kọ́ máa bẹ sàárè wò fún kíni ká lè máa fi ṣàdúrà fáwọn tó ti kú tó wà ń sáré ká sì máa fi tọrọ ìfẹ́ ọlọ́ọ̀bá lé wọn lórí kó sì máa jẹ́ sábàbí ìrántí àdìkìyámọ̀ fún wa torí pàdé bí sọ́dọ̀ náà lè sọ́lá sọ pé zoro lè kó bóòlù ẹ máa bẹ sáré wò fa iná ha tó dá kérókùn aláàkírọ̀ torí pa máa rán ilé ti àdìkìyámọ̀ ìmọ̀mù mùsùlùmí gbà wá. bákan náà ni wípé ànọ́bìwá Muhammad sallallahu alayhi wa sallam ó máa ń kọ́ àwọn sọ̀hábà rẹ̀ pé kí wọ́n bá ti bẹ iṣẹ́ wò kí wọ́n máa sọ pé asalaamu alaykum ahla diyar mina limuminina wa limuslimat wa inna insha allahu bikum lahiqun nas'al allah lakum wa lana allahu al minna wa minkum wal-musta'khirin.

àwọn tí wọ́n ti gbáwájú nínú wa àti nínú yín àti àwọn tí wọ́n gbẹ̀yìn ilé ìjẹnu tí wọ́n fẹ́ fún wa. àmọ́ nìta falaysa lahunna ziyaratul qubur nínú ọ̀rọ̀ tí bàbá wa sọ mí wọ́n ní ṣe ráwọ̀ obìnrin kò kí ń ṣe ọ̀rọ̀ yọ̀ fún wọn pé káwọn máa bẹ̀ sàárè wò ṣe rí ọ̀rọ̀ eléyìí náà ọ̀rọ̀ àwọn àfa pọ̀ lé lórí torí pé ìyàwó Aisha rọ̀bì àlàáníà ní máa ń bẹ̀ sàárè wò àtàwọn ẹlòmíì wọ́n sọ wípé àlọ́lùwà Muhammad sallallahu alaihi wasallam ó kọ̀ fáwọn tẹ́lẹ̀ ṣùgbọ́n ti padà gbà fún àwọn torí ń pé afẹ́ gbogbo alájọ fẹ́ máa rántí àlùkìyámọ̀ bá ti fẹ́ kóbìnrin máa rántí àlùkìyámọ̀ bẹ́ẹ̀ náà la fẹ́ kí àwọn ọkùnrin kí wọ́n máa rántí àlùkìyámọ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́run bá padà ṣe ní ẹ̀tọ́ fún wọn ṣùgbọ́n mọ́sáàbù tí bàbá tí wọ́n kọ síra ìtọ́nà bá ṣàlékún orí ẹ̀lé wọn lórí ohun tí wọ́n mú náà nìyẹn pé kóbìnrin má bẹ̀ sáré wọ̀ ṣùgbọ́n rọ́rọ̀ àwọn àfáàbì tí wọ́n ní ìgbàláyè wà fún kó bèrè bẹ sàárè wò nínú ìdí tí àwọn àfa mú wá òun náà ni tí ànábì sallallahu alaihi wasallam ó ṣẹ́bi lé àwọn obìnrin tí wọ́n máa ń lọ bẹ sàárè wò a sì ti sọ pé àwọn ẹ̀rí mi wà tó yàtọ̀ sí yẹn wa li annahunna yukhsha min ziyaratihinna al-fitna wa qillatu sabr wọ́n láfi ń bẹ̀rù pé káwọn obìnrin tó bá bẹ sàárè wò kó má lọ di fìtínà fìtínà oríṣiríṣi ó lè bẹ sáré wò kó lọ rí fìtínà látàrẹ ó lè bẹ sáré wò kó wá mẹ́ẹ̀dẹ́ kó bẹ̀rẹ̀ sí sunkún kó dá wà lálẹ́ sáwọn èèyàn lọ́rùn àti oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti pé àwọn obìnrin sùúrù tí wọ́n ń kọ́ kò pọ̀ bí ti àwọn ọkùnrin wàhákàdà láyà bíbú làhúnà ìtìbárùn ìjàdá ìdìlà mọ́kàbárọ̀ wọn ní bẹ́ẹ̀ náà ní ọ̀rọ̀ wọn náà ní wípé kò tọ́kóbìnrin máa tẹ̀lé àwọn òkú tó gbé wọn lọ sí ìtẹ́ torí pé ànábì sallallahu alaihi wasallam ó kọ̀ fún wọn eléyìí náà gẹ́gẹ́ bí àwọn kan bá ti sọ síwájú ni amma salata ala al-mayyit fil masjidi aw fil musalla fa hiya mashru'atun lirrijali wa lin-nisa'i jami'an wọ́n ní ká kírun sí òkú lára ní mọ́ṣáláṣí àbí ibi tá a ti kírun wọ́n lé lè àti fọkùnrin àti fóbìnrin ni ó jẹ́ ohun tí a fẹ́ so kọ́nà ọba àdìkíọ́lá kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa eléyìí jẹ́ àwọn nǹkan tí bàbá sọ wọ́n ti sọ pé hada akhiru ma tayassara jam'uhu wọ́n lè ní tó rọrùn fáwọn láti kójọ nínú ọ̀rọ̀ nípa tírà tí wọ́n sọ ìjẹ́nẹ́rálì tó jẹ́ wípé àwọn nǹkan míì náà wà tó yẹ kí àwọn mùsùlùmí kí wọ́n kọ́ mú ẹ̀sìn wọn sóò kọ́nà bá kó fi wá ṣe kò jẹ́ dáadáa ilé ìjẹ́nu tí wọ́n sọ fún wa nínú àwọn nǹkan tá a fẹ́ fi kún òun náà ni pé tí a bá fẹ́ gbé òkú sínú sàárè ìdíkọ́lì mẹ́yì ìtumọ̀ ákìrọ̀lù kọ́bùrù òun náà ni wípé tá a bá fẹ́ gbé òkú sínú sàárè kó jẹ́ nísìn àti sàárè báyìí ibi tí orí òkú máa wà ní ibi tẹ́sẹ̀ òkú máa wà ní ibi tẹ́sẹ̀ yẹn níbi ọwọ́ ìsàlẹ̀ yẹn ibẹ̀ ni ká gbàgbé òkú wọlé tó ti yé àti ilé èèyàn tó wà ní sàárè tó fẹ́ tẹ́wọ́ gba òkú ibi tá a ti máa gbé òkú wọlé ni kó jẹ́ ibi ẹ tí ẹsẹ̀ òkú máa wà yẹn ìyẹn jẹ́nu tí súnà ti tó fi kọ́ wa ìyẹn jẹ́nu tí abẹ́lé fún ọ̀rọ̀ wa. bákan náà ló wípé a ti sọ wípé ká kọjú òkú ká kọjú ẹ̀ sí kíbla kẹgbẹ́ ẹgbẹ́ ọ̀tún ẹ̀ ní ká fi lélẹ̀ tí ó ti yé ní ti ìfapẹ̀rẹ̀ kíbla lílé afẹ́gbẹ́ òkú sí sáré ibi yìí ti ìfapẹ̀rẹ̀ sáré yìí àti gbẹ́ sáré báyìí àwa yọ láàbì síbi tí ó ti yé òkú sì ẹgbẹ́ ọ̀tún báyìí ó máa wà nílẹ̀ báyìí ẹsẹ̀ ẹ máa wà ní orí ẹ máa wà ní tí ti yé ìyẹn lòkú fi sí kíbla tí ti yé tábà fẹ́ gbé wọlé ibi la máa gbà wọlé ni a fi gbé òkú wọlé eléyìí jẹ́nu tí a gbọ́dọ̀ fi sọ́kàn náà adẹ̀bí sọ àdúrà tá a máa ṣe ẹni tó bá ń gbókù sí láà kí ládó máa sọ ẹni tó gbókù sí mùsàárè kí ládó máa sọ bisimilá wàhálà sunnati rasulillah àbíká sọ pé wàhálà millati rasulillah so bákan náà ni wípé a fẹ́ fún wa nígbà a bá ti gbé òkú sínú sàárè àwọn tí wọ́n jẹ́ ara yóò àti àwọn ẹlòmíì tá a bá fẹ́ da iyẹ̀pẹ̀ sí òkú lára ká bu iyẹ̀pẹ̀ ọwọ́ mẹ́ta pẹ̀lú ọwọ́ wa méjèèjì ká dà sí ọwọ́ mẹ́ta oníkálukú ká bu mẹ́ta ká dà sí eré jẹ nínú sunna so kọ́lọ̀ fi wá ṣe òǹgẹ́ dáadáa nínú àwọn kan tó yẹ ká mójútó tá a bá fi òkú sí tán àti sọ fún wa ká jẹ́ kó ga sókè pẹ̀lú ambulance wa eléyìí jẹ́nu tí a ti sọ fún wa tó dẹ̀ ní àwọn ẹ̀rí lóríṣiríṣi bákan náà òun náà ni wípé ká gbìyànjú a lè fi nǹkan tí a lè fi dáàmà pé sàárè tí a fi síbi sàárè lágbájá ni torí tí ẹni tó bá jára ní ẹ̀mí bá kú ká sí sẹ́gbẹ̀ ilé ìjẹnu tí ó dà Osman bonu mọdọwọ nígbà tó kú wọn lọ jáde wọn mú sàárè wọn mú jàdọ jẹ wá tó ànábì sọmọ náà lọ sálángà kan sí ó ṣe báyìí fún pé káwọn ọ̀rọ̀ ilé ìdáná pé tí èèyàn kan bá tún kú nínú ara ilé ọ̀ ẹ̀gbẹ́ mi ni àmàtó sí. bákan náà ni wípé àwọn oríṣiríṣi nǹkan wà táwọn èèyàn máa ń ṣe tí wọ́n bá gbókù sínú sàárè ẹ ohun tó bá ń jẹ lọ́rùn ni ó máa bá wọn jẹun jẹ̀mẹ̀kọ́rọ̀ Yorùbá nìyẹn ẹ má jẹ kòló má jẹ kíní kan ohun tó bá jẹ lọ́rùn ló máa bá wọn jẹ eléyìí ò dá o síríkù tí wọ́n bá ti bí ẹ pé táwọn màláìka bá ń bí ẹ pé búkà tó bá ti dùn ní pé ta lọ́lọ́run wọn sọ fún sọ fún wọn pé Al-Qur'an oríṣiríṣi àgbọ̀nà ṣeré nínú ẹ̀rọ àwọn èèyàn tí wọ́n bá fún yẹpẹ̀ wọ́n á fún yẹpẹ̀ wọ́n á máa jẹ́nu nínú tó máa ń sọ minha khalaqnakum wa fiha nu'idukum wa minha nukhrijukum taratan ukhra eléyìí náà ká e sílẹ̀ òun yóò sí lára tí a fún wa so nínú àwọn nǹkan tí a fẹ́ òun náà gẹ́gẹ́ bá ti ṣe sọ tá a bá ti òkú a lè ní káwọn èèyàn kan ṣe kí kọtọrọ àforíjì fún a sì lè jókòó nígbà tó bá fi òkú tán níbi tá a sí sí yẹn náà ẹni dúró kó dúró ká ṣe wá sí fúnra wa ní ṣókí ká rọra wa létí ikú pé ibi tẹ́ni wá yìí náà gbogbo wa náà àfi akọ gbogbo wa náà ni à ń bọ̀ ní àyè nílé ìjẹnu tí ó dáa bákan náà ó dàbí pa ti sọ ilé náà wípé òkú a lè padà yọ òkú jáde tó bá ní ìdí pàtàkì bóyá padà ní kó yẹn wọn kírun sí lára àbí òkú yẹn wọn ọ̀wẹ̀ fún àbókú yẹn wọn ọ̀fàṣọ sí lára tí wọ́n fi sí làwa gbọ́ tí ó bá jẹ́ pásítọ̀ tó kú yìí ò tí ì jẹ́ra ni a lè yọ jáde ó dàbí paṣọ ilé náà fún wa ní ọ̀sẹ̀ tó kọjá a sì mú hadithi wa lórí ẹ̀ lórí pé àlọ́dún Muhammad sallallahu alayhi wa sallam arákùnrin tí wọ́n ti sin sí àlọ́dún sallallahu alayhi wa tó sì ní kí wọ́n bó òun wú òkú ẹ̀ jáde tánàbí gbé sébi ẹsẹ̀ báyìí ó sì fẹ́ atẹ́gùn ó fẹ́ ìtọ́ rẹ̀ ẹnu ẹ̀ ó fẹ́ sí lára nígbà tó ṣe lé tán ànábì sọ̀rọ̀ bá ní ọ̀sán aṣọ tánàbí wọ̀ ànábì wọ̀ sí lára wọ́n ti padà sí. tòtá bá rí ẹ̀rí tóbi wípé ká mú òkú ìjáde bóyá ń sì bá pẹrẹ a rí i pé wọ́n sì ń kọ́kọ́ sínú sàárè tó sì jẹ́ kó àfẹ́kì àwọn tó wà ní ilé ayé. àrọ́gbọ́dá sí nígbà tí wọ́n ń ṣe òkú wọ́n bá rí pé ohun tó ní ṣe pẹ̀lú láìpọ̀ àwọn èèyàn kan ó ti jábọ́ sínú sàárè kan sí òkú sí nínú sàárè kan sí òkú sí àti rọ́gbọ́n mi ta lè láti fi lè fi mú nǹkan yẹn ṣe àfi kárí nǹkan yẹn so àwa tá a bá lè lọ bí sàárè náà ká ṣọ́ra nínú ìtàn tá a máa ń gbọ́ tá a rí káàkiri lójú títì ni òkò ń ṣètò àwọn àfẹ́ ṣe o pé arákùnrin kan mi lọ́ ti ń sí òkú bóyá agogo òdù tó wọ̀ sọ́wọ́ àbí nǹkan kan ni nígbà tó máa wọ owó ẹ̀kọ́ bá rà bú mọ́ gbogbo ibi tọ́kọ̀ ẹ̀lọ náà ni pé ìlú sàárè làbújá sí ìgbà táwọn ń ṣètò mọ́yé sí òkú wọ́n sì padà lọ́bẹ̀ wọ́n bá ṣí pé wọ́n fẹ́ yọ agogo òdì jáde nígbà tí àwọn wọn náà ti di òkú yìí o wọ́n ti dè tó ti rí àlámọ̀ pé àwọn ti fìyà jẹ so àwọn ìtọ́jú títì náà ni so káwa náà ṣọ́ra má fi nǹkan sí àpò àyà tó máa jábọ́ síbẹ̀ tó máa jẹ́ pé ìyẹn ló fi máa ní kọ́ máa da òkú láàmú pé kọ́ wá torí ẹ̀ wú sàárè òkú ṣùgbọ́n tá a bá rí necessity ohun tí a lè ṣe ni. so nínú tí a fẹ́ ká dì mú òun náà ni wípé òun ṣe inú súnà kò dẹ́ ṣe inú wa ìpayọ lọ́wọ́ ọba àdékè ọlá ṣé èèyàn kan ti wá gbẹ́ sàárè ara ẹ̀ kó tó kú yìí ta sọ pé gbàgbá yìí wà òun náà ní pásọ tó mẹ́bi sèèyàn ní àwọn nǹkan bíi súnmẹ́ màtíríàdì yẹn aṣọ yẹn lọ́sẹ̀ tó kọjá pé kò sí láì sí mẹ́ẹ̀ ṣùgbọ́n kí èèyàn kan ti wá gbé sàárì ẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí àwọn nǹkan yorùbá mi náà ta máa ń gbọ́n bẹ̀ pé bàbá kan ẹni rẹ ni ó ti gbé sàárì ẹ̀ sílẹ̀ á wá lọ síbi sàárì yẹn ní bí ìrọ̀lẹ́ á kọ̀ wá ní ọbẹ̀ a máa ṣe bá máa ṣe àwọn kódà mo sì ní píkṣọ̀ kan lọ́wọ́ lórí fóònù mi lórí Facebook náà mo ti rí bàbá yẹn bí àwọn àfa òní kiri kan báyìí kò ń ṣe bí ọmọ lárúbáwá ọmọ Pakistan kọ̀ọ̀kan yẹn ni ó wá gbé sàárì nígbò wá gbé kó wá tẹ́rọ̀gì síbẹ̀ ó máa wà lọ bẹ̀ lójoojúmọ́ ájókòó bí a máa ṣe tìláwà Qur'an ta ló ránṣẹ́ yìí ò sínú payọ̀ lọ́wọ́ jẹ́mi pẹ́lú bí a ti fẹ́ áà tẹ̀kí àwọn àfáàtọ̀ payọ̀ lọ́wọ́ èyí ò ń ṣàrẹ̀ nínú mọ́ṣáláṣí ni o ti máa ka Qur'an kó o sì máa ronú sí túmọ̀ kó o sì máa rántí kú lọ́bẹ̀ sáré wò kó kúrò mẹ́ tó bẹ́ẹ̀ kọ́ bá wá ti gbẹ́rù yẹn kalẹ̀ tó ní àsáré báyìí tó ń gbẹ́mí báyìí báyìí lọ́gbọ́dọ̀ sí òun sí o gbogbo àwọn yóò ṣe ara ẹ̀sùn kọ́lọ̀ ọba àlekè ọlá ó fi wá ṣe kòǹgẹ́ dáadáa eléyìí ò jẹun tó dáa wọ́n ní torí wípé kí ni àdọ́gbà Muhammad sallallahu alaihi wasallam kò ṣe lè àwọn kọ̀ọ̀kan náà àwọn sọ̀hábà rẹ̀ wọ́n ṣe o àti pé ọmọ ẹ̀dẹ́ ìyàngún mọ́bi tó máa kú sí nígbà tó mọ́bi tó fẹ́ kú sí tó mọ́ kọ̀ọ̀kan ni ó ti rí lójú oorun pébi tó máa kú sí ni ló fi wá ṣe báyìí àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ o nínú àwọn nǹkan tá a fẹ́ ká ṣe nígbà tí níbi sáré òun náà ni pé ká máa lọ pẹ ẹran bí sáré ká máa lọ pẹ ẹran mẹ àfẹ fún wa o eléyìí wà tí òdà ni ká gbọ́dọ̀ gbìyànjú láti jìnnà sí. bákan náà òun náà ni kí a máa kọ́ nǹkan lé orí sáré nígbà tá a ti kó yẹ̀pẹ̀ lé lórí ká ti bí ó ga bá ṣe ní kó ga yẹn téèyàn wá lọ wá àwọn òkúta òkúta granite ká dálé lórí àwọn ẹlòmí òkúta white ni wọ́n máa lọ dálé lórí láwọn òkúta white tó máa ń fàyè dáadáa yẹn gbogbo eléyìí náà ṣe kí ni òun náà dáhùn alìkìtábàtò àléhà káwá korúkọlé nígbà tó ti sí tán ìyá wa alágbájá tí wọ́n kú ní déètì báyìí báyìí abẹni àjíkẹ́ gbogbo eléyìí náà dáhùn alìbínáwà àléhà kákọ̀ǹkọlé lórí tẹ bá dé ìbàdàn fápẹrẹ àtàwọn ìlú mi nígbà táwọn wà kékeré tábà lọ ní ọdún mo sì máa rántí gbogbo ìgbà mi ní ìrántí orúkọ bàbá yẹn àwọn èèyàn ńlá kan náà ni ibi tí wọ́n ti sí ilẹ̀ tó tóbi báyìí ni wọ́n wá kó oríṣiríṣi síbẹ̀ gbogbo eléyìí ò ṣeun tó dáa o kí ló bá padà bì àwọn èèyàn máa padà mú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ilé ìjọsìn nínú táàfẹ́ òun náà ní ká máa jókòó lé sáré lórí sáré tẹ bá ti ṣe sílé ẹ ti ṣe àpótí fáwọn aláìmọ̀kan nìyẹn o ló fi jẹ́ pé káwa náà ká má fa sábàbí aburú fún àwọn ènìyàn bákan náà àsọ̀lá fi lálùkòbó ká má máa kírun sí ara sàárè abẹ́ kírun sí àwọn àdọ́bí sàárè rẹ̀ láwá dúró sí gbogbo eléyìí náà ló ti agbọ́dọ̀ dúró láti ṣẹlẹ̀ sílé kọ́nà ọba àdékè ọlá kó fi wá ṣe òǹgẹ́ dáadáa bákan náà ká máa kọ́ lé orí sàárè nínú àwọn nǹkan tá a fẹ́ kí á jìnà ló fi jẹ́ pé òfin ẹ̀ náà ni wípé tabali sáré mi kan tàbí ní mọ́ṣáláṣí ń bẹ̀ a máa wòye tó kọ́kọ́ débẹ̀ ni o tó bá jẹ́ pé sáré yẹn ni wọ́n ti kọ́kọ́ ṣe síbẹ̀ a máa wó mọ́ṣáláṣí yẹn ni o tó bá jẹ́ pé mọ́ṣáláṣí òun ni ó kọ́kọ́ débẹ̀ tó wá gbé sáré sí a máa wú sáré yẹn a lọ fi òkú yẹn síbò mi ìbàláyé wá wà nígbà míì tí a bá rí wípé kò síbò mi tàbí kọ́ mọ́ṣáláṣí sí wọ́n wá dísáìdì kókè àwọn awu àwọn agbè lọ sí tẹ́ kò sí láì fi bẹ́ẹ̀ ká padà kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ tí ó ti yé sokọ́nà fi wá ṣe kòǹgẹ́ dáadáa tí wọ́n bá wá wúrú òkú bẹ́ẹ̀ wọ́n wá rí pé ńgbà tó tiẹ̀ wá wú wọn bá kọ́kọ́ ń bẹ̀ á ah, kí láfẹ́ ṣe báyìí òkú wo láfẹ́ gbé lọ sàárè báyìí òkú ti jẹrà náà nìyẹn náà ti ni wọ́n ti wú òkú a wa ká wá sọ sàárè òkú di kí tá máa lọ ẹ̀rí pé àbọ̀rọ̀ àwọn àfáàlẹ̀ yorùbá àwọn èèyàn ti sọ sáré wọn di ilé ìjọsìn táwọn èèyàn bá lọ bẹ̀ ẹ̀rí wọn wọn máa lọ ju owó síbẹ̀ báyìí wọn máa lọ ju owó síbẹ̀ àwọn ọmọ tó dẹ̀ kọ àwọn ọmọ tó jẹ́ kówó náà lọ wá tẹ́lẹ̀ á ti lé ọjọ́ kan lọ́sẹ̀ ọ̀sẹ̀ wọn á ti èèyàn kan ti wá ṣáàjì wọn á máa lọ kówó ni wọn tún fi yẹn jẹnẹrétì owó ni kọ́nà kó ṣàánú táwa sọ pé ẹmu bẹ́ẹ̀ lọ́fẹ́ sàárè kìíní kan wò eléyìí ànábì sallallahu alaihi wasallam ó sọ fún wa nínú àwọn ọ̀rọ̀ ẹ̀ tó pọ̀ pé ká má ṣe eléyìí bákan náà òun náà ni pé ká wá ṣe àwọn iná oríṣiríṣi síbi sàárè ẹ wo orú ìtàn ṣe síbi tán fún àwọn èèyàn má bẹ̀rẹ̀ àdí òkè apámẹ̀ yẹn láwọn tó kú ní cantonment nígbà tí ìṣẹ̀lẹ̀ bomb blast ìṣẹ̀lẹ̀ gbogbo iná tó tàn síbẹ̀ yẹn kò bá òfin ọlọ́wọ́n bá mu so kọ́nà bá lè kí ọlá kó ṣàánú wa bákan náà òkú tó bá jẹ́ òkú àkí ń kọ́ ìgbúgbò òkú ó káwá òkè ìbókù ni ẹ jẹ́ ká kọ́ ìgbúgbò ẹ̀ ká máa tún sọ àwọn tó jẹ́ pé wọ́n máa ń lọ ń lọ láti fi fọ́ ẹ̀kan mu ìgbúgbò èkú kọ́nà ọba fún ṣàánú ẹ̀yìn kọ̀ọ̀kan wá ń bẹ̀. bákan náà ká máa lọ ka súrátù yàásí súrátù yàásí àti oríṣiríṣi tí àwọn èèyàn máa ń kà eléyìí náà kò ń ṣàrẹ̀ ká lọ fi sáré sí ká máa lọ ka súrátù yàásí síbẹ̀ eléyìí kò ń ṣe ààrẹ sókọ́nà ọba àdìkíọ́lá tó bá ṣe fi wá ṣe kò jẹ́ dáadáa kó sì gbàgbé ẹnì kọ̀ọ̀kan wa eléyìí tí a sọ léni náà kọ́lọ̀ kó fi ṣe sábàbí dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa níparí nínú tó tọ́ tí òkú bá wà nílẹ̀ òkú mùsùlùmí wọ́n ní kò sí láì fi ń bẹ̀rù tí àwọn èèyàn bá wọlé láti lọ wo òkú yẹn tí wọ́n bá wá wọlé láti lọ wò tí wọ́n ṣí ojú ẹ̀ tí wọ́n wò kódà tí wọ́n tún wá kíìsì ẹ̀ kò sí láì fi ń bẹ̀rù tí ti yé eléyìí jẹ́nu tí a bá nínú ìṣesí yìí àwọn ẹni ìṣáájú abubakar lọ́dí alọ́wání nígbà tá ànábi sallallahu alaihi wasallam kú ó ṣe bẹ́ẹ̀ fún ànábi wa muhammad sallallahu alaihi wasallam tó eléyìí ìgbàláyè wà fún tí a bá ṣe ṣùgbọ́n ká má kọjá yìí látàrẹ̀ ẹ̀rí pé bí kọjá yìí nígbà tí kan nú àwọn àfàlẹ̀ yorùbá kú ní àìpẹ́ yìí bóyá bí ọdún kan àbọ̀dún méjì sẹ́yìn wàhálà yìí má pọ̀ kán tó rí òkú gbé bọ́lẹ̀ wàhálà yìí pọ̀ kí làwọn omi tó fi wẹ̀ fókù ó fẹ́ bù mbẹ̀ torí ẹni rẹ ni àfa ńlá oríṣiríṣi nǹkan làwọn èèyàn dá lára kí wọ́n tó rí òkú gbé bọ́ sísàlẹ̀ ohun tí ojú wọn rí ẹlòmíì kó kọ̀kọ́ wọ́pọ̀ yóò gbà kóhun ti ṣe oríire gbogbo ilé pátápátá ìlànà tó ń lè sóyàn mẹ́bọ ni o a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé a jìnnà sí kọ́lọ́ọ̀bà àdékíọ́lá kó má ṣe fi wá ṣe kòǹgẹ́ dáadáa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi. وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك tabari béèrè kan àbí bisimilá wàlúùkù sàlà na bisimilá wàlúùkù sàlà. tí a bá fẹ́ nípa ilé pé kò lẹ́tọ̀ọ́ ní sáré náà náà pé ká ṣe kí nìyẹn ká paná síbẹ̀ ká kọ̀ǹkan lé lórí ká plásà lẹ́lẹ̀ yẹ kọ́ má bàa jí òkú yẹ wú àwa náà máa wábi tó wà sí kí ọ̀ní a bá ti rí pa wà nílùú tó ti máa ń jí òkú wú a máa wábi tó sì kí àdè máa fọlọ́dẹ síbẹ̀ tẹ bá dé àwọn iṣẹ́ táwọn haúsá tí wọ́n kọjọ sí ilẹ̀ àwa yorùbá ń bí torí àwa yorùbá àti ní àfọkànsí pẹ̀lú iṣẹ́ ilé làwa máa ń kọ́ káàkiri a máa ń gbàgbé kú àti ń fẹ́ rántí ẹ̀ rárá so àwọn yìí táwọn haúsá kọ́ tẹ bá dé gbogbo bẹ́ẹ̀ máa rí security bẹ́ẹ̀ so ẹni tó bá lọ sin òkú títẹ́ arrangement ilé wà fún security bẹ́ẹ̀ so tábà ti ṣe òkú síbi tá èyí tí ò yẹ ká ṣe sí a máa kóra wa sí wàhálà oríṣiríṣi náà ni so kọ́nà kó fi wá ṣe kò ní ẹ̀dá rẹ̀. naam naam. ok ṣé o tẹ fẹ́ bèrè náà nìyẹn àbí ok naam. naam. ẹni tó má jẹ tó kú mọ́ ìyàwó àbí. bẹ́ẹ̀ ni tó bá wá sí ibẹ̀ tí ìyá máa lọ sí bẹ́ẹ̀ pé ó pé wò. ẹ gẹ́gẹ́ bí ọ̀nà àpọ́nlé ohun tá a máa ṣe náà níbi pé àkọ́kọ́ tí a bá fẹ́ sìnkú a máa hàrèjì àwọn èèyàn pé òkè o lágbájá lágbájá lágbájá kò ń ṣe pókú èèyàn kan kú sí oníkálukú akọ̀ máa fò síbẹ̀ láì ṣe pọ́nyàn àwọn tó fẹ́ gbòkú sí sáré ó gbọ́dọ̀ jẹ́ pé a ti yàn wọ́n pókè lágbájá lágbájá àti lágbájá ẹ̀yin lè máa ṣe báyìí báyìí báyìí tí ó ti yé àwọn tí wọ́n wá fẹ́ ṣe yẹn àwọn la máa ti bi tí ó ti yé awálẹ̀ announce generally gẹ́gẹ́ bá ànábi ṣe announce yẹ pé a fẹ́ gbòkú sí sáré báyìí o a nídìí ọkùnrin mẹ́rin tó jẹ́ pé wọn ò súnmọ́ ìyàwó wọn mọ́jú tí ó ti yé ibẹ̀ láti máa ráwọn èèyàn tó a máa jáde kò wá túmọ̀ sí pé gbogbo ẹ tí ò jáde náà ni ó ti súnmọ́ ìyàwó ẹ̀ torí pẹ́lú mi ó lè má lẹ́mí àti àti gbé náà. ìkejì pé ẹni ètò ráyè ọwọ́ ẹ̀ àbí ẹ bẹ́ẹ̀ ni ọwọ́ méjèèjì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. àwọn kan bùkọ́ síbi orí máa lọ bùkọ́ síbi orí. rárá kákọ̀ kákọ̀ bù sí ni rárá rárá kákọ̀ dà sí náà ni. wọ́n ní ká ló kàn sí. a ní ká nǹkan kan sí yẹ̀pẹ̀ tá n bù. inú sàárè náà ló kú wà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó bá ti jẹ́ ìtì àkọ́fà òkú tá a ti síbẹ̀ yá máa dálé lára náà ni a máa dálé lára ni bẹ́ẹ̀ni ẹ̀ àádẹ́ bẹ́ẹ̀ni so àrọ́gbọ́dá sí inú yẹ̀pẹ̀ náà ni mí ní ha kọ̀là kọ̀nàkùn inú ẹ̀ láti dáyé wà mí ní ha nù ìdùnkùn míbẹ̀ lá máa dáyé padà sí wà mí ní ha nù kọ̀rí jókòó ìtàrọ́ta ní kọ̀rọ̀ tó bá tún dìgbà míì ìyẹn lálùkì àmọ́ inú yẹ̀pẹ̀ iná láti fi máa yọ yín jáde náà táwọn àjùmọ̀ bá fi ṣe àánú ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ pọ̀ lórí bóyá tó bá di next week ká tó wọnú another topic a máa try láti tún discuss yẹn dáadáa ṣé ti yẹ tó ráwọn wà náà tó ṣe pàtàkì tó yẹ ká sọ mọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òkú tó wọ pé tá a ti mẹ́nu bà ká kúkú sọ ní ẹ̀kúnrẹ́rẹ́ ká má dàmọ́ lórí àwọn nǹkan tí sheikh dárúkọ nínú tíra wọn so a padà mẹ́nu bàyẹ̀ náà dáadáa náà. lórí ti nígbà pé ẹ ìtẹ́ kọ́ lọ bẹ̀ tẹ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Naam. Owó ẹ ok. Ẹ a lè gbìyànjú. A máa ń ká ọmọ lọ ṣe excursion school. Kò sí ohun tó burú kí school wò pé kí excursion tọdún yìí o. A fẹ́ lọ bẹ̀tẹ̀ wò. Ṣé o ti yé? Ẹ̀rí pé excursion yẹn máa dùn gan. Àbẹ́ẹ̀rí kó máa dùn kákọ̀ sọ pé níta fẹ́ ṣe excursion wa lọ́dún yìí o a fẹ́ lọ bẹ̀ sàárè wò ọlọ́run adẹ̀ ṣe ní rọrùn àwa náà máa plan ẹ̀ ká lọ bẹ̀ sàárè wò á jẹ́ ká máa rántí àlùkìyámọ̀ a máa sún wa mọ́ lọ́wọ́n ọba kò sí láì fi ń ìgbà míì tí wọ́n bá fẹ́ sin òkú àwọn fẹ́ kí oòrùn sókù lára àwọn èèyàn máa lé àwọn ọmọ kéékèèké dànù ọ̀bẹ kan rí òkú ẹjẹ́ kan rí o táwọn náà lè máa gbáradì ikú òmọ kò máa gbalagbà o kò mọ́kọ kò mọ ìyàwó kò mọ dáàdì kò mọ ọmọ ikú máa fi dáàdì ilẹ̀ dáàdì tó jẹ́ pé ó wà lórí bẹ́ẹ̀dì gan tó ń sick ádẹ̀lẹ̀ ọmọọmọ tó lálàáfíà so bọ́rọ̀ kù ṣe rí nìyẹn kọ́nà fi kú rẹ̀ pa ẹnì kọ̀ọ̀kan wa so kò sí ohun tó burú kódà láti inú mọ́ṣáláṣí tabakọ̀ decide pé kì í jẹ́ ká lọ ṣe ziyarọ́tìlù kòbúr kò sí láì fi mbẹ̀ ká dẹ̀ wa mọ́tò ká gbé mọ́tò lọ ká ṣe wáàsí fúnra wa ká sálámọ̀ sáwọn òkú so gbogbo àwọn ìyẹn ló máa jẹ́ kẹ́mi wa máa súnmọ́ lọ́wọ́n ọba gẹ́gẹ́ bí àfa àṣesọ ó ti kúrò lọ́rùn ẹnu lásán torí ohun tí ò rọrùn láwùjọ wa ni nínú ọ̀nà ta lè fi rọra wa lọ́wọ́ nìyẹn kọ́nà má ṣe fi ṣe rọrùn so káwa náà máa fi sínú ètò kọ́nà ṣe gbà láyè ọjọ́ ta bá ti ní afẹ́ lọ bẹ̀tẹ́ wò ẹ̀tọ́ náà bá ní kó ráyè ẹ jẹ́ kí gbogbo wa náà gbìyànjú ká kópa ń kó má di pé a irú visitation wo ni wọn ní káwa lọ bẹ̀ Mr Biggs wò káwa lọ sí tantalizer ah èmi ò ráyè yẹ o so kọ́lọ̀ kó ṣàánú wa náà wà ní kùsàlà bẹ́ẹ̀ni mẹ́ta lọ sókè bẹ́ẹ̀ni rárá ohun tá a fẹ́ ni wípé kí sáfù yẹn torí bí sáfù bá ṣe pọ̀ sí ìtìbárù pé àsáfù méjì sáfù mẹ́ta sáfù mẹ́rin la wò ẹ̀rọ kò ń ṣe pé bí èrò ṣe pọ̀ ní sáfù kọ̀ọ̀kan tí wọ́n bá pọ̀ sáfù kọ̀ọ̀kan tún fi da ṣùgbọ́n táwọn èrò bá ti wá pọ̀ tó bẹ́ẹ̀ ká pín wọn sí sáfù sáfù kí sáfù yẹn wá jẹ́ minimum of ẹ̀ bẹ́ẹ̀ ni kí sáfù yẹn jẹ́ minimum of three ẹ̀rí pa sọ́ǹsì pé tó bá jẹ́ èèyàn méjì ìmọ̀ọ̀mù àti èèyàn kan náà fẹ́ kí irun sí òkú lára kí ni kán ṣe kó má jẹ́ pé ẹgbẹ́ mọ́ọ̀mù lẹ́yìn ọkàn yẹn máa dúró sí sọ́nà ni kó dúró ní ẹ̀yìn mọ́ọ̀mù torí kí ni kí sáfù yẹn lè kó lè pọ̀ náà ni so kọ́nà bí wá ṣe kò ń now last question now. tí èèyàn tó máa bí rẹ̀ ń tẹ̀lé now. ṣé tí èèyàn máa ṣe ọmọ ló kú àbí ìyá ọmọ ẹni tí ò ṣe mùsùlùmí kú irú ọmọ yẹn a ní láti kírun sí lára ìgbà tí ò ti jọmọ mùsùlùmí àwọn èèyàn ẹ̀ náà ni wọ́n máa ṣètò ẹ̀ ṣùgbọ́n tó bá di lọ́rùn tó bá wọn lọ́rùn ọ̀nà àṣẹ lọ́mọ àlùjọ náà torí pé kò tí ìdàgbà débi pé ó máa ní ẹjọ́ lọ́rùn ṣùkọ́nà fi wá ṣe kò ń gẹ dáadáa ala nabiyina muhammadin wa ala alihi wa